báyìí àwọn fadilatu sheikh abdulmajid imran eleya tí wọ́n jẹ́ chief imam darul naim central mosque hafizahullah ẹ̀ eh, wọ́n ti wà pẹ̀lú wa láti bá wa sọ̀rọ̀ lórí àkòrí eléyìí tí a pè ní islamic perspective on business the halal and haram ìwòye islam lórí òwò ṣíṣe eh, àwọn eléyìí tó jẹ́ tọ̀ àti eléyìí tó jẹ́ èèwọ̀. ọ̀làlẹ̀ tí n fi náírà fún ìyáàdù bíláhi mi nàá gbogbo ẹni tí ń gbọ́ mi lọ́tún nítòsí ní jìnnà adúpẹ́ fọlọ́run àtọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run ọlọ́lẹ̀ bá aṣíwájú ọ̀gá ẹni tọ́lọ́wọ́n bá ná sí wa ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run tí a ní kọ́ba ànábì ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀kọ́ bá àwọn sọ̀hábà rẹ̀ ọba gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́run jẹ́ ọkàn àwa náà kọ́lọ́run gbogbo àdékẹ́ ọlá sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí èyí téèyàn fi jẹ́ ni rí ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn ìkẹ́ náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà ọlọ́run jẹ́ ọkàn àwọn náà lópin ìgbà táwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san ẹnìkan wà ń tẹ́ ni mo ní ọwọ́lé kọ́ máa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi ń tòsí níjìnà mo fẹ́ kẹ́ màmá dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òní tẹ́ra ọlọ́run ìmọ̀nà tí ò dàrú láéláé òní súnà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni gbogbo ohun tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó lẹ́rìí nínú tẹ́ra ọlọ́run àbí kọ́ lẹ́nu súnà nàbí wa Muhammad ní ti ṣẹ̀dí àsìlámù pẹ̀lú ẹni bídà gbogbo bídà wà ní kánù ní gbogbo àná wà ní kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba ọba àdìkẹ́ abẹ́lọ́run pẹ̀lú orúkọ tó dáa jùlọ àtàwọn òròyìn tó ga jùlọ kọlọ́mbà wa pa náà dẹ́mọ́rẹ́ wa pa ẹ̀bọ náà rẹ kọlọ́n rẹ bídà ṣètánì ńlẹ̀ kọba Muhammad ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí ni Islam òwò ṣíṣe nínú islam ojú wo ni islam fi wo òwò lábẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ sọ kókó ọ̀rọ̀ méjì tí yọ yanjú àkọ́kọ́ ń bẹ kí n sọ pàtàkì òwò nínú islam ikhwatal iman ọ̀nà tí islam gbé kalẹ̀ láti lè pé kéèyàn fi máa wá ọrọ̀ láti jẹ́ àbọ̀rọ̀ àbúlówó àbálásìkí nínú ọ̀nà tí islam gbé kalẹ̀ òun ni kéèyàn máa so béèyàn bá ń ṣòwò tó ní ti ń tà tó ní ti ń rà ó kéré jù yóò máa jẹ nírọ̀rùn yóò máa mu nírọ̀rùn báwo ni bá tó fa àlùbáríkà sí dáadáa ó lè sọ di olówó ó sì lè sọ di abọ̀rọ̀ nínú pàtàkì ká máa ṣòwò ádámù tàtọ́ lọ lima indal akhari èèyàn ò ní máa yọjú wo ń tọ́wà lọ́wọ́ ẹlòmíì gbogbo ẹni tí ó bá níṣẹ́ yẹn ni kó máa tójú bọ dúkìá ẹlòmíì tí wọ́n máa dọ́gbọ́n kan sí kejì láti fi gba owó ní ọwọ́ wọn kò sí ní tọ́fà torí pé òun náà ní ọ̀nà tí ó gbà rówó ọ̀lọ́nà tí ó gbà jẹ ìdáhùn ọ̀gbárù èèyàn bẹ́ẹ̀ láàyè ju kọ́ lọ sí iṣẹ́ kọ́ lọ ní ṣòwò tí yóò fi máa rí jẹ́rán tí ó máa rí mọ́ràn ìkọ́tà ìmán nínú ayé ni pọ̀ rẹpẹtẹ pọ̀ rẹpẹtẹ tí ń sọ̀rọ̀ nípa pàtàkì òwò ṣíṣe tí ń bá sọ̀rọ̀ pàtàkì òwò yìí tán ọ̀rọ̀ kejì tí sọ tọ́rọ́ dàbí ẹni pé mo ti ń wọnú pàtàkì òwò ṣíṣe bẹ́yẹn ọ̀rọ̀ kejì tí màá sọ òun wá ní àwọn òfin ń sọ bí márùn-ún àbí mẹ́fà nínú àwọn òfin tó de mùsùlùmí tó fẹ́ ṣòwò oníṣàyè fún wa láti máa kà pé òwò báyìí Islam faramọ́ òwò gbogbo òwò káwa gan tiẹ̀ mọ̀ tán torí òwò etí ń bá gbà rìn ni etí ń jẹ́ òwò lánàá ó lè má jẹ́ òwò lẹ́nu ọ̀nà tá à ń pè lówó lánàá ó lè má jẹ́ owó lẹ́nu tá a bá ń sọ̀rọ̀ fídọ̀ọ́ àti fàdákà nínú owó níjọ wọn ná fídíò àti fàdákà nù ìgbà kan tó ti wà tí wọn ti ná coins àti náírà ìgbà kan wá wà tí wọn ná pépà àsìkò tá a wà yìí nìsín atẹ́gùn ló kú tá a ná ọ̀nà wo là ń gbà ná atẹ́gùn ó délé epo ó repo ó di supermarket ọ̀rajà ọkàn ní èlò lówó mi wọn ò níye báyìí ẹ fún mi lákàtúntà báyìí nínú atẹ́gùn ló ti sanwó wọn atẹ́gùn ó sì gbowó wọn ni àwọn ti rówó àwẹ̀ máa lọ ó yàtọ̀ sí ká máa kà á ká máa gba chíńjì sẹ́ni pọ́nrọ́ òwò ń lọ yín bọ̀ ni bí ayé bá ti ń dàgbà sókè lòwú ọ̀mà dàgbà sókè òwò tí wọ́n bá mà lọ mà àwọn òwò míì ń bẹ ẹlòmíì mà tó tiẹ̀ gborí kò ní jẹ́ ká lè ka iye òwò gbígbà bá ti ń gbé òwò wá ní tuntun tuntun di àwọn àfẹ́sìn pé kí lè rí sówò yìí kí lè rí sí kí lè rí sí táwọn afẹ́sẹ̀ wọn máa sọ fún wọn ọlọ́run ọba lórí rẹ̀ àmọ́ táyà yóò ní pé gbogbo tí ń bá yówò pátá òfin ìwé ìṣẹ̀rí àfìdí á sọ bí òfin márùn àbí ká sọ mẹ́fà ọ̀rọ̀ méjì ń péré la fẹ́ yanjú nírọ̀lẹ́ yìí tọrọ pẹ́ dẹ̀ kí àwọn elétò tó jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ètò yìí náà tẹ̀tẹ́lẹ̀ yìí náà àná ló yẹ ká ṣe ìdíwọ́ kan sí kejì ló di wa lánàá tí ò járe sí lánàá òní náà ó ti yá bẹ̀rẹ̀ tipẹ́ àwọn tí wọn wà ní ètò pé wọn ní ìdíwọ́ dédé díẹ̀ bá wa san wọn ní ẹ̀sán olóore ní ìmẹ́nulé pàtàkì òwò nínú Islam ṣé rí òwò ṣíṣe nínú Islam kì í jẹyàn tó sì o lè má wàá dolówó rẹpẹtẹ àmọ́ ọmọ jẹ ọmọ mu nírọ̀rùn níbi tó ọba lówó tó ń ṣe pàtàkì òwò nínú Islam kò ní jẹ́ kọ́ ọmọ aranjú máa ń tọ́wà lọ́wọ́ ẹlòmíì kọ́ ọmọ ẹlòlòpọ̀ lẹ́tọ̀ọ́ sí kọ́dà bọ̀ lẹ́tọ̀ọ́ sí tí wọn ò wá fún ọ tí ó dìjà tí ó di wàhálà pé kò fún mi ó fún mi lánàá kò fún mi lónìí ṣẹ̀rí àsìlámù ní kọ́ lọ sóò torí sábà kọ́ mọ́ràn ju máa ti ń bẹ lọ́wọ́ ẹlòmíì tí a bá dé náà Al-Qur'an àwọn àyà bẹ́ẹ̀ rẹpẹtẹ tí ń gbà wáyà ju ká máa sòwò ẹ lọ wọnú Suratul Mulk àyà fifteen ọba mi ọba àlekí ọlá ń sọ pé huwa alladhi ja'ala lakumul arda dalula famshu fi manakibiha wa kulu min rizqihi wa ilayhin nushur ọba mi ni huwa alladhi òun ọlọ́run ọba ja'ala lakumul arda zelula òun lòun yẹpẹrẹ lẹ̀ fún yín òun ṣẹlẹ̀ ní tọ́ yẹpẹrẹ fún yín famusu fi mọ̀nà kíbi ha ẹ máa rìn kí gbogbo erigun erigun lẹ̀ káàkiri gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ lẹ̀ máa káàkiri bẹ́ẹ̀ wakulu min risikihi ẹ máa jẹnu àsìkí ọlọ́run tó wà lórí ilẹ̀ ìkọ́tà ìmáà sẹ́mi ọ̀pọ̀lọ́ ń darí wa síbi ká lọ sí gbogbo ọ̀nà tábà gbà wí lórí ilẹ̀ lónìí tó jẹ́ aláàdínní wí fún ọ ẹ dákun jàmáà àwọn tí wọ́n ń gbọ́yé ń jọ́nà ń gbọ́yé yàtọ̀ sànàbí wa muhammad sallallahu alayhi wa sallam bọ̀tẹ́ ẹlòmíì náà gbọ́yé ń jọ́nà tí wọ́n mọ̀ pílẹ̀ lọ ó lágbára tó báyìí ẹ dákun jẹ́mọ́ níbo wọ́n ti ń wá gold bínú rẹ̀ náà ni àwọn kan ní ń ṣòwò rẹ̀ ìwọ́n sì dìkú kalẹ̀ níbo wọ́n ti ń wá fàdákà inú rẹ̀ náà ni àwọn kan ní ń ṣòwò rẹ̀ dìkú kalẹ̀ níbo ni wọ́n ti ń wá petrol inú rẹ̀ náà ni àwọn kan ń ṣòwò rẹ̀ ìwọ́n dìkú kalẹ̀ níbo wọ́n ti ń wá lithium ńlẹ̀ náà ni àwọn kan sòwò rẹ̀ ìwọ́n jòkó kalẹ̀ bó wọ́n ti ń wa rí bó wọ́n ti ń wa sìmẹ́ǹtì bó wọ́n ti ń wa tìró bó wọ́n ti ń wa òkúta dúdú gbogbo àwọn nǹkan wọ̀nyí ń bẹ táwọn èèyàn ń wà nù lẹ̀ tọ́lọ́ ní fáwọn sófin mọ̀ náà kíbi ha wọ́ọ̀kù wú mi rí sí pèyí èyí tó tún wá jù nípa àwọn èèyàn ń dáko lórí ilẹ̀ ìrísìírísìí oko ni wọ́n ń dá lórí ilẹ̀ ẹ wá gbogbo gítà lu ilẹ̀ láti mú gbogbo àwọn ewé tà lu ilẹ̀ láti mú àwọn kan ṣàgùn mu lára ewé ilẹ̀ yìí náà ni àwọn kan ń sàgbó àwọn èèyàn kan ń ṣe dísítà mi lára ìwé ilẹ̀ yìí náà ni ìwọ náà lọ wáṣẹ́ tó ọba sí ilẹ̀ kún kìíní ilẹ̀ ọlọ́run ó kìíní nínú àdìsí anabi wa muhammad sallallahu ta'ala anabi ni òtúlùbù rẹsẹ̀kọ́ fi xabáyà àrùn ọ́ min xabáyà àrùn ẹ lọ wáàsì kìí láti inú kọ̀rọ̀kọ̀rọ̀ lẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ lẹ̀ la anabi pè gbogbo táǹkà látẹ̀ ka kọ̀rọ̀kọ̀rọ̀ lẹ̀ wọ́n ti wà ẹni tí ó bá wá kó yóò rìn jìnnà ẹni tí ó wá góòlù yóò níbi tí ó rìn dé ẹtí ọwọ àkàmì ní ibi tí ó nìde gbogbo àwọn kíní tí a fi ṣe máàbù ilẹ̀ wọn ti wà gbogbo ẹ̀ ọlọ́run júwe fún abẹ́ká lọ wa anabi náà ni ẹ lọ wà nkọ̀rọ̀kọ̀rọ̀ lẹ̀ apá àtúnṣe sáré wà ní ní wọn kó wàlmọ̀rọ́dù azari wọn èyí tá anabi gbà lérò pẹ̀lú ẹ̀ ní kadaku ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí anabi kọjá kadaku kàbáyá lókè gbogbo kọ́nà kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ní àmọ́ bí tá apá àtúnṣe sáré ìpò yìí mọ́lófin ní almọ̀rọ́dù azari èyí tí wọ́n gbà lérò ń bẹ̀ ní kadaku fúdi eléyìí ilẹ̀ kún fún ọ̀rọ̀ ọlọ́run fẹ́ ká wá ọ̀rọ̀ lórí ilẹ̀ ká ṣòwò bọ́ọ̀mọ kó ìpẹ̀ta ni bọ́ọ̀mọ wa góòlù ni bọ́ọ̀mọ wa fàdákà ni bọ́ọ̀mọ wa lithium ni bọ́ọ̀mọ wa nǹkan mi ni bọ́ọ̀mọ wa ko ni bọ́ọ̀mọ bá wọn gbàtà ni bọ́ọ̀mọ gígì bẹ̀ tọ́mọ ta ni ntọ́ba se bọ́ọ̀mọ dákú ń bẹ̀ ni ọlọ́run ni wọ́n kò lómi rísíkì ẹ máa jẹ́ nínú àsìkè mi ọlọ́run ẹ bá tún lọ wo súrà míì tọ́lọ́wọ́n bọ́ bá líkẹ́ ọlá ń pa wá láṣẹ tọ́lọ́wọ́n bọ́ bá líkẹ́ ọlá ń pa wá láṣẹ wípé ní tí a bá kírun tán kí a máa darí síbi òwò nínú sọ́láàtù jùmọ̀ ọba mi ní fàyè dákúdì yẹn ti sọ́láàt tẹ́ ẹ bá ti sálámà ọ̀run jímọ̀ fàǹtẹ́sìrú fil ardi ẹ fọ́nká sórí ilẹ̀ wàbùtẹ́gùn mi fadlillah ẹ máa wá ọlọ́lọ́n káàkiri kí ni túmọ̀ ẹ bọ́ sórí ilẹ̀ kẹ́ máa lọ sòwò kẹ́ máa tajà kẹ́ máa rajà wàdìkúrú lọ́hà kẹfìrà ẹ máa rántí ọlọ́run lẹ́yìn ìgbà náà la alakum tuflihun ẹ jẹ́ ni tí ó bọnu wàhálà ẹ sì jẹ́ ni tí ó là níwájú ọlọ́run sẹ́rí páyà yìí náà ń tọ́ka pé ká máa lọ lè wá ọ̀nà tá a bá gbà rówó lórí ilẹ̀ nù ni ká sì máa lọ sówò islam ò mú ọ̀rọ̀ hásìkì ká wá sí ká sówò islam ò mú láwàdà ẹ lọ sọ́tún nìsá ọlọ́run kọ́ ká jẹ haram láàrin ara wa ọlọ́run fẹ́ ká ṣiṣẹ́ ni tá a bá ṣiṣẹ́ tán ká wá jẹ halali ọba mi ń sọ pé ní yá ayọ́ alladhina amanu gbọ́pọ̀ imú mi ní la ta'kulu amwalakum bainakum bil batili ẹ má jẹwọ́ ara yín lọ́nà ìbàjẹ́ illa an takuna tijaratan an taradin minkum ṣùgbọ́n ẹ ṣòwò tẹ́jọ yónú sí láàrin ara yín ẹ tajà ẹ rajà ẹ ṣe business láàrin ara yín tẹ́jọ yónú sí ọlọ́run faramọ́ yín o wala taqtulu anfusakum ẹ sì má bara yín ẹ má para yín o inna Allaha kana bikum rahima ọlọ́run ọba ọba àdìkẹ́ ọlá ọba tí ì sànù wa tí a bá lọ sọ́tò lùbákàrà àyà two seventy five ọlọ́run tó ń sọ mẹ́ pé kẹ́ ẹ tajà kẹ́ ẹ rajà ẹ̀tọ́ ni mo ṣe fún yín owó èlé ni ẹ má gbà nǹkan èlé ni ẹ má gbà ọba mi ń sọ pé ní wàhálà lọ́wọ́ olùbẹ́yà èmi ọlọ́run ọba ṣe kátàkárà mo ṣe lẹ́tọ́ fún yín wàhálà rìbà kẹ́ máa jẹ owó èlé láàrin ara yín èmi ọlọ́run sì lè wọ̀ fáwọn ìjà àwọn ọmọ ìdọ̀tún mẹ́rọ́ bíi fantaha fọlẹ̀ ọmọ sálà gbogbo ẹni a bá sọ fún pé tọ̀ má jẹ rìbá mọ́ o tó sì da dó tí ò jẹ́ mọ́ in tó ṣe kọjá ọlọ́run mójú kò fún un wọ́n amúrúkú ìlọ̀lọ́ kéèsì tó ṣe kọjá òun ọdọọdọ ọlọ́run wọ́n mọ́ ní àdá ẹni bá wá gbọ́ pé wọ́n ní kó má jẹ rìbá kó má tó bá tún wá padà síbẹ̀ fáwọlá yìí ká sọ ààbò náà gbogbo àwọn eléyìí ọmọ náà ni wọ́n jẹ́ ń fi àkàrà iná náà ẹ wù ú ẹ wù ú sórí àwọn tí wọ́n ń ja jihad sẹ́ẹ̀ máa ń tẹ́ ń ja jihad làwọn tí ń fẹ̀mí ara wọn lẹ̀ àti dúkìá wọn lẹ̀ nítorí tọ́lọ́hún ẹ̀mí wọn dúkìá wọn wọn fi í lẹ̀ nítorí tọ́lọ́hún yóò kówó kalẹ̀ pé ẹ̀rà kó ogun yóò wá fẹ̀mí ẹ̀ kalẹ̀ pé èmi náà ń lo ogun sẹ́wọ̀n pé sáwàdà ó kó dúkìá kalẹ̀ ó fẹ̀mí kalẹ̀ nígbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ láyà ni mo fẹ́ kà yín ọlọ́run wá ń ṣe bí ẹni páwọn méjèèjì ẹgbẹ́ ni wọn ẹni àkọ́kọ́ ẹni fẹ̀mí àtowó rẹ̀ tọ́lọ̀ jagun àtẹni tí ń ṣiṣẹ́ owó lérí ilẹ̀ òun ọlọ́jà àdùn àwọn ṣòwò ń lọ ń bọ̀ ń wá bí ó ti rówó tí ó rí ṣe ọlọ́run máa méjì kẹgbẹ́ ara wọn ọlọ́run ní àlímọ̀ lọ àṣàyẹ̀kún mi ń kún mọ́rẹ̀dọ̀ mo mọ̀ pé àwọn nǹkan bẹ́ẹ̀ ní tí ọjà láàrẹ̀ o wà á kàrú na nínú àwọn tí wọ́n jagun ní sọ yẹ o wà á kàrú na yẹ̀dìrìbú na fìlàrì yẹ̀bùtẹ̀bú na àwọn kan wà bẹ́ẹ̀ ní ìnà tó yẹ pé wọ́n máa káàkiri wọ́n máa travel kì Bangkok lónìí China lọ́la Saudi Arabia ló tún la ti ń wá ọlọ́ọ̀lọ́hún káàkiri wà á kàrúnà yuqatiluna fi ṣe àwọn mímu bẹ́ẹ̀ tẹ́ ń jagun torí tọ́lọ́n ọlọ́run kan àmẹ́yẹ ta papọ̀ àwọn aláàárẹ̀ wọn lámójúkò tá a sì fún wọn ní túmọ̀ rẹ̀ àwọn tí wọ́n ń ṣe business káàkiri tí wọ́n ń traffic káàkiri wọn lámójúkò àwọn tí wọ́n ń ṣe jihadu wọn lámójúkò ṣé ẹ mọ̀ pé jihadu tọ́lọ̀ business yìí sí àárẹ̀ ní ṣe ọlọ́run kọ́ àwọn méjèèjì papọ̀ kẹ́ni ọ̀kẹ́ business gangan kì tẹ́wálẹ̀ nìkan tí máa ń sòwò ìwà àfa ìwà àfa tó rò pé tọ́ba ti kéwò lè sòwò mọ́ ọ̀tá rẹ̀ ni o òwò ṣíṣe ká máa lọ ká máa bọ̀ ká máa sí bísíǹsì ká máa sòwò iṣẹ́ àwọn ẹni rí ni iṣẹ́ àwọn ẹni rí ni gbẹ̀yìn bá jẹ́ yẹn rí kódà kó kéwò ju mi títí lọ yóò ní bísíǹsì tí ó máa sí kó kéwò ju mi títí lọ tọ́ra àwọn anábì ọlọ́run fúnra wọn náà àwọn náà ń sòwò ọ̀lọ́lẹ́wọ́lọ́tò lọ́kọ́ twenty ọlọ́wọ́ bá ní wà má arsalna qablaka minal mursalin illa innahum la yaakuluna ta'ama wa yamshuna fil aswaq ìwà nàbí àwọn tá a rán ṣáájú rẹ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n ń ṣe nǹkan méjì tí wọ́n náà sì gbọ́dọ̀ máa ṣe irú ẹ̀ yaakuluna ta'ama wọ́n jẹun wa yamshuna fil kọ́dà wọn máa lọ ọjà wọn máa lọ nájà lọ́jà kí wọ́n wá tó jẹ́ àfa kò sí láì fi mo kí wò túmọ̀ pé èèyàn ṣiṣẹ́ tọ́rọ́ lòun sọ pé àwọn ànábì ọlọ́run la yaakuluna ta'ana wọ́n ń jẹun wọ́n yamshuna fil aswaq wọ́n sì máa lọ jà ikhwata al-iman tẹ́ ń gbọ́ mi bí ọ̀rọ̀ òwú ti rí rèé o bí ọ̀rọ̀ òwú ti rí mi sẹ́yìn gbogbo tí ń kó látẹ̀ kan àdìsẹ́ yọ̀ kan náà mú wa ẹ jẹ́ tún mú súnà nàbí wa muhammad wa sallallahu alayhi ta'ala wa sallam ṣe rí tí ẹ bá lọ wọ àdìsẹ́ nàbí wa muhammad ànábì sọ pé inna min atiyat min atyabi ma akala rajulu min kasibihi wa waladuhu min kasibihi ntọ́ dáa jùtọ́ yẹ kọ́ mi èèyàn máa jẹ òun ni iṣẹ́ tó ṣe lọ́wọ́ ara rẹ̀ ètò tó wá dáa tẹ̀lé iṣẹ́ tó máa rẹ̀ ṣe tó fún un àmọ́ ìtọ́ dáa jù kọ́ máa jẹ iṣẹ́ tó ṣe lọ́wọ́ ara rẹ̀ tọ́mọ rẹ̀ náà bá wá ṣiṣẹ́ tó bá fún ọ jẹ dáadáa ní eléyìí òní náà eléyìí òní náà ìkọ́ta kìí mẹ́rin àwọn yìí ti mú wáyìí mo kí n tó ẹ jẹ́ tiẹ̀ mú ntọ́sẹ̀ láyà ní ìwà Muhammad sallallahu alayhi wa sallam ntọ́sẹ̀ lẹ́wà. àfa àwọn àtọ́gbà yìí fi wá anasẹ̀ wọn máàlìkì ni ọlọ́kùnrin kan náà wọn sábẹ́ ànágbé wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ara Madina náà wọn sọ̀rọ̀ lọ́wọ́ ìmọ̀ wa bá nàbí tó ti di yóò máa tọrọ tí ó jẹ ọba díjọ́ kan lọ́ba dí lọ́ba dí ya Rasulullah ànábì nínú wọn ò ní tó wọn jẹ lónìí o anabi ní sọ́kò sí ń tọ́jẹ àmọ́ sì bẹ́ẹ̀ ti kàṣẹ́ tí o sì ń kankan lé oníbẹ̀ ni anabi tún wá bílẹ̀ kejì pé a kò sí nǹkankan gbogbo nù lé yín oníbẹ̀ ni o kò sí nǹkankan kò sí nǹkankan ó ní anabi tún wá bílẹ̀ kẹta pé a gbogbo bílẹ̀ yín ti tó kò sí nǹkankan oníbẹ̀ ni ọ wá ní ṣùgbọ́n tó ń lè sọ fọ́ wà àwọn ní awọ táwọn ń tẹ́lẹ̀ sùn awo ẹran àwọ ràkúnmí káwọn tẹ báyìí táwọn fi ń sun lẹ́lẹ̀ eléyìí àwọn sì ní kọ́ọ̀pù kan táwọn fi mú mi anábìrin tọ̀ sí ẹni méjì ń lé ọ̀là wọn nílé torí wọ́n tọ́jú owó kalẹ̀ tó níṣẹ́ kó lè mọ́ pàtàkì òwò ọ̀là wọn ní méjì hùn anábìrin lọ ní kọ̀ọ̀lọ́ kó méjèèjì wa lọ́ba lọ́ba lọ́ kó wa nígbà òkò ní anábìrin ọ̀gá méjèèjì kalẹ̀ anábìrin bá sọ fáwọn sábẹ́ fẹ́ẹ́ dákun náà yín sábẹ́ ta ní ọ̀rá kinní méjèèjì yìí o ta ló fẹ́ ra o ẹnìkan wá jẹ́ ní ya Rasulullah akhudhuhuma bi dirhamin èmi ọ̀rọ̀ bí èjì pẹ̀lú dirhamu kan bí kí ẹ̀ kún ọ̀rọ̀ pẹ̀lú. anabi ni ẹ̀dá kùtà ni ọ̀rọ̀ ní tí ó ju tẹ́lẹ̀ lọ pẹ̀lú pọ́n méjì ni ó anabi ni táyà pẹ̀lú tó jẹ́lẹ̀ yìí lọ ẹnìkan wá jáde ya Rasulullah èmi ọ̀rọ̀ pẹ̀lú dɔw b'u tɛni kejira wọn. wá lọ lè fi ara wọn kùn ìfọkùn lọ lè fi ra kó o sì fẹ́ra àdá bàbá tí wàá kù lọ́dọ̀ mímọ́ tẹ́bí ó kù tọ́ra àtàlátọ̀ra ńkọ́ gbanú gbó lọ tọba bí wá dénú gbó fi àdáhùn sẹ́gi fokùn nìdí máa lọ ta gbòòrò mọ wàá jẹ ẹni omi bíi fúnjọ mẹ́ẹ̀ẹ́dógún lọ ṣiṣẹ́ òun náà kọ wá fún mi lábọ jọ mẹ́ẹ̀ẹ́dógún mẹjẹ ẹni olórí mẹjẹ ẹni olómi yá yìí lọ sórí pọn méjì dìje lájẹ sílé kẹmẹ jẹun sórí pọn méjì tó kù lọ lè ra okùn kọra dá kọ wá gbàgbó lọkọ lọ sẹ́gi kọ wá bí kìnnì kó fokùn dí máa fi àdá sẹ́gi máa fokùn dí máa gbé wá gbòòrò mọ wá ta ìmẹjẹ ẹni rí ọ níjọ mẹ́ẹ̀ẹ́dógún bíbáyìí jọ mẹ́ẹ̀ẹ́dógún rí ọ dáa àrẹ mọ lọ sí sẹ́yìn kọ́ wá fún mi lábọ̀ lọ́kùnrin yìí bá lọ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ségi ó bẹ̀rẹ̀ sí ségi nígbà tó ségi ségi ségi ségi ségi níjọ́ tí ó padà wá oko sẹ́mọ̀ pé dídàmú mẹ́rin lọ́gbà tánàbí ni kọ́lọ̀ fi méjì jẹun kọ́lọ̀ fi méjì ra àdá àtòkù nígbà tí ó padà dé oko dídàmú mẹ́wàá wá lẹ́yìn ìjọ́ a ànábì wa nítọ̀ ṣé wọn náà rí pélé yìí dáa fún ọ ju kọ́ ọmọ bára lọ ìgbà tó wá ń ṣòwò tó da ségi tà nísìn ìwọ ló ní ten dirham lọ́wọ́ yìí sórí kọ́ dà fún ojú kọ́ ọmọ bá làlọ́ nínú tẹ́ǹdìrì àmúrẹ́ yìí nìsí ọ̀rọ̀ àwọn tó mọ̀ bí sùn padà ó sì ra kọ́ọ̀bù tó mọ̀ bí sùn padà ó tún ti dolówó nìsí ìfọ́tà ti mọ̀ sẹ̀rí ọ̀fọ́ra mọ́ ká máa jòkó ká máa bára èèyàn sòwò ni o anabi wa muhammad ó ní la an yà àkóso ahadukum habla kẹ́ni kọ̀ọ̀kan yóò mókun rẹ̀ fàyà àti yẹ̀bẹ̀ husnatil khairun lahu min an yas'ala an-nas ọ̀sán fún ju kó máa báárà lọ́dọ̀ àwọn èèyàn lọ. àtúbù aw man'uhu àwọn èèyàn fún ní àbí wọn ò fún sẹ́wọ̀n kó gbàdí ìsinmi mú wáyé ọ̀rọ̀ nǹkan tí mo kà á lẹ̀ ń túmọ̀ pé sẹ̀ríà islam ọ̀faramaka mọ̀ sí òwò ọ̀faramaka sẹ́yìn láti àwọn sàábí nígbà tí wọ́n dé Mẹ̀dínà níjọ́ sí abdulhamani ọmọ awufi anabi ṣe ọmọ ìyá láàrin òun àti sáàdùkú náà rabi'il asọ́rí anabi ní abdulhamani ọmọ awufi sáàdù rẹ̀ bẹ̀rẹ̀ àsọ̀rí ẹ̀yin méjì mọ̀ sọ yín dọ́mọ ẹ̀yà kí ni sáàdù wíńjọ́ náà sáàdù ní jẹ́ dúkìá mi sí méjì kí n dálé mi sí méjì kí n kọ̀ọ̀kan ló bẹ̀ mi ìlàjì kọ́mọ tí tẹ̀ torí wọ lọ́mọ ẹ̀yà mi kọ́dà tó wà tí gbóni mọ́tà méjì àtòjọ kọ́mọ lọ abrahamu ní baraka lọ́wọ́ náà káfí máa ní ká wàá dìgbà ọlọ́run fọlù barika sí wọ́n fọlù barika dúkìá rẹ̀ dúlà ní alásọ̀rí ti so júwèé mi sáàdù múnà rabẹ́ yàrá sọ ní bá júwèé ọjà fún abrahamu ní ọmọ òfin abrahamu ní ọmọ òfin bá bẹ̀rẹ̀ sí lọ́tajà ọmọ lówó nù sábẹ́ olówó kọ̀gbá yíyan fún un ọjà ló ń lọ yín lọ sí business èèyàn máa gbọjà lọ kí máa lọ sí business ni èyí ń jòkó kalẹ̀ kó lòun lè ṣe business water demand pàtàkì business ṣe ní islam ni mo sọ yìí islam ọ̀faramá káwọn jòkó káwọn ní ti ara sí mo wá fẹ́ sọ àwọn òfin tí mo ní máa ka bíi mẹ́fà àbí méje láwọn òfin tó de òwò ṣíṣe ní islam ó lè yà káàkiri mo lè má yà káàkiri ìkọ́tà demand àkọ́kọ́ òfin tó dè wá ẹni tí ọba sòwò ìkìláàsù níyà jẹ́ ká níyàrí ọmọ pẹ̀lú òwò tó fẹ́ sí kí la gbà lérò pẹ̀lú àníyàn tí ó mọ̀ ọ́n pẹ̀lú òwò tó fẹ́ sí àníyàn tá a ní kọ́ mọ́ pẹ̀lú òwò tó fẹ́ sí gbà pé mo fẹ́ máa ṣe business mo fẹ́ máa sòwò mo fẹ́ máa tà mo fẹ́ máa rà lè tẹ̀ ìfáàfin àmọ́ àti id náà torí kí n lè mójú níbi tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn àníyàn rẹ pẹ̀lú òwò náà ìkìláàsù níyà rẹ sincerity rẹ pẹ̀lú òwò ni pé mo fẹ́ máa ṣe business mo fẹ́ lówó tí màá ṣe torí kí n má wo ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn nínú àníyàn tó ní pẹ̀lú pé mo fẹ́ sòwò mo fẹ́ máa ṣe business tẹ̀kùrí ọ̀tún ṣọ́kàtì mùsùlùmí pé bẹ́ẹ̀ mi náà bá rówó yìí ti gbẹ́sì ga bẹ́ẹ̀ náà bá ṣe business bá rówó mo fẹ́ ti gbẹ́sì ga báwọn àbúrò àwọn ẹ̀kọ́ náà fi ti fowó gbẹ́sì ga àwọn anẹsẹ̀ wọn máa ní ti fowó gbẹ́sì ga yìí náà fẹ́ dolówó ní tí ìmọ̀ afẹ́ni tẹ́bi bá ń fa lóúnjẹ tí ìmọ̀ ẹ̀pù mùsùlùmí táwọn náà máa dè èèyàn àníyàn kejì nù nù àníyàn téèyàn nínú ẹlẹ́kẹta lọ́ọ́lá níyàn pé al-musharakatu fi bina'i iqtisadin islamiyyin qawi ya'udu bin-naf'i ala jami'i afrad al-umma èmi náà fẹ́ dúnwó lẹ́mọ̀ fẹ́ máa sòwò nítorí kí ẹkọ́nọ́mì mùsùlùmí lè dáa bẹ́ẹ̀ mùsùlùmí bá dáa àlùmọ̀ dáa bẹ́ẹ̀ mùsùlùmí ò bá dáa wọn ò ní dáa sọ́ra wọn tá à ń pè lánìyàn bí tá a fẹ́ kó ní before kí o tó máa ṣòwò máa gbà pé èmi náà fẹ́ lówó kí n máa sakọ sáwọn èèyàn èmi náà fẹ́ lówó kí n kọ́lé ńláńlá èmi náà fẹ́ lówó kí n máa gbọ́ mọ́tò ńláńlá èmi náà fẹ́ lówó kí n máa báwọn èèyàn lẹ́rú àníyàn tí ọ̀dà lu àníyàn rí lèèyàn ní kó tó so òun là ń pè ní ìkìláàsù niyyati fi tijarati lillah ó jáníyàn rí ọmọ pẹ̀lú òótọ́ fẹ́ ṣe nítorí ọlọ́run nínú àníyàn tọ́mọ́ láti ka nǹkan mẹ́ta fún ọ àníyàn àkọ́kọ́ ni pé èmi náà fẹ́ dẹni tí ọmọ tọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn àníyàn kejì mo fẹ́ fowó mi gbé Islam lárugẹ àníyàn kẹta mo fẹ́ káàdì ọmọ mùsùlùmí ó kó nu bad economy kí mùsùlùmí náà wà nu economy tó dáa mo fún ọ ní àníyàn mẹ́ta nù àníyàn mẹ́ta nù kọ́tà di imá èyí tí ẹ̀ngbọ̀n jìbìrì sọ̀kàdéjọ́ kan ọwọ́ abànẹ́bí wa Muhammad ọwọ́ àníyàn Rasulullah kẹ́lẹ́ wo àníyàn tó dáa ìsìmọ̀ sí ìta fa ìnà kàmá yìí tún mọ̀ sẹ́mi bá ti rọ̀ ọlọ́run ọ padà àkójọ kan wà á bí mọ̀ sí ìta lè wà á mọ̀ sí ìta fa ìnà kàmá yìí sí yìí bìyì mọ̀ sí tọ́ bá wọ̀ nù sẹ́ gbà pé sẹ́tọ̀ ọba ṣe ẹ̀sìn ẹ̀ lọ́gbà fún màkàwàdì. da kìyàmù lẹ́yìn iyì múmi ni oníkọ́ máa ṣe kìyàmù lẹ́yìn ibi tí ń lọ́kọ̀ ọ wá ní wàá yìí àpọ́nlé múmìnì wàyí zuhu èyí tó dáàbì tó yẹ múmìnì jù ìtẹ̀gẹ̀nà uhu àdìgbà. kọ́ ọ̀rọ̀ kó lọ́dọ̀ àwọn ìfẹ́ dẹni tí ọmọ báárà lọ́wọ́ àwọn kan. àníyàn tó gbọ́dọ̀. afọ àwọn àgbà alásán al-Basri oníbàwá sọ̀rọ̀ mọ́mọ́ hasan al-Basri ẹ máa gbọ́ tó sọ. ó ní látàkì tó ń bá ranjú máa ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ò ní lápáyọ́ lọ́wọ́ o fàyè dá fà á ń tàdá àlìkà tó bá fi lè mójú kó bí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn wọ́n máa kán ọlé ṣùgbọ́n bá wà bá mójú kó ìsàkáfò bí ká èèyàn yẹpẹrẹ wọ́n máa rí ọ̀hún sọ pé tọ́ọ̀ bá sòwò kọ́nà olówó ní ọmọ owó àwọn èèyàn tọ́ọ̀ bá jáwọ́ àwọn èèyàn ò ní lápọ́nlé ìsàkà fún bí káwọn yẹpẹrẹ rẹ wà kẹ́rì hu àdí sàkà bọ́ bá sọ̀rọ̀ òun náà ẹ̀rọ sọ̀rọ̀ mẹ́ta ló ń báyìí sọ̀rọ̀ olóòtú mọ̀ pé bára náà lọ fẹ́ tọrọ ọba sọ lọ sọ́bọ̀ náà ọkàn àbí nìkan ni wàá bùkà bùkà kó àwọn obìnrin sí ọ lóbi já sí àníyàn tó fi sòwò àníyàn tóbi náà fẹ́ di ẹni tí ó níyì tí ò ní máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn àníyàn ìrìn àti sòkò di mẹ́ni nínú àwọn tó dè wá nóòwò nàmbà wà wọn ìkìláàsù méjà kálá níyàn tó dáa pẹ̀lú ọlọ́run lórí òwò tí a fẹ́ ṣe. ẹlẹ́kejì òwò rẹ tó fẹ́ ṣe má fi bàtà àwọn èèyàn jẹ́ má fi òwò rẹ bàtà àwọn èèyàn jẹ́ torí pàtàkì wa Muhammad sallallahu alayhi wa sallam ń sọ fún apẹ́lẹ́ àdọ́rara wàlá dìrara ẹ má ní àwọn èèyàn la ń padà bọ̀ wá bẹ́ẹ̀ dípò wọn níyàn la ń padà bọ̀ wá bẹ́ẹ̀ bí wọ́n ti ń fi owó ní àwọn èèyàn la ń padà sọ díẹ̀ ń bẹ́ẹ̀ yín sọ bí méjì mẹ́ta kí n lè bọ́ sí pọ́ìntì nítorí pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì ní pọ́ǹtì aláwọ̀kọ́ ni ìkìláàsù níyà kálá níyà tó dáa pẹ̀lú òun tá a fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì wa ni látọ̀ rárá wà láti rárá má fara ní àwọn èèyàn pẹ̀lú bísínẹ́sì yẹ wọn sì gbọdọ̀ fara ní wọn náà anábì sọ fún afẹ́ ọ̀dọ̀ láti rárá anábì ni màá dọ́ra dọ́ra lọ ẹni bá fara ní ọlọ́wọ́ fara ní wọ́n máa ṣàkọ ṣàkọ lọ wà ní ẹni bá sì gbé tipa àwọn èèyàn kálí lé ọlọ́wọ́ gbé tipa jẹ náà ní kábù. Ah, ẹ lọ wọ ẹ mo fẹ́ sàlàyé bí ọjọ́ fara ní àwọn èèyàn bí ọjà yín sì mú wá pẹ̀lú ẹ̀rí ọ̀gbọ̀n ẹ lọ́wọ́ àdìsá nàgbà Muhammad sallam tí Abu Huraira gbà wá Abu Huraira ní anabi njọ kan mara ala subra ti tọ́ àmì fa adkhala yadahu fiha ń kọjá lọ láti ẹni tá ń jẹ kí kéèyàn máa kàgbàdo anabi wọn kàgbàdo wọn kò síbi kan anabi kan débẹ̀ lọ́kàn tọ́ bọ̀ náà àgbàdo wọn gbàtọ́ fọwọ́ náà àgbàdo ó rí pẹ́sà ní àgbègbè àgbàdo ó mẹ́rin ní gbogbo ẹ̀ ànábì wa ni máa hádà yà sọ ibà tọ́ á wọ́n tó ń ta jẹ́ kí lélẹ́yìí ó ní yàrá sọ́lá la àsọ́bà ti sàmà òjò rọ̀ sí láti sàmà ni ànábì ni afàlà jà àlìtàwù fọwọ́pà tọ́ á kéyàrá òun náà ọba kó ètò tuntun sókè káwọn yóò rí pé nǹkan tuntun lọ ta manga ṣàná wàlẹ́ ìsàmì ni ẹ bá dalẹ̀ wa ìsàrà mùsùlùmí sẹ́mi pé yẹ ọfẹ́ tàgbàdo lápẹ̀lú ọwọ́ akó tuntun sí i. ìsàlẹ̀ ó ti mọ̀ fún ìgbé làwọn èèyàn fẹ́ rà lásìkò tuntun tí wọ́n lọ mọ̀ tí wọ́n jẹun ọwọ́ akọ ìgbé sókè anábì ni ah, ah, ọba sì kó kán mọ̀ pé tuntun wà nsàlẹ̀ mọ̀ pé tuntun wà nsàlẹ̀ torí náà nǹkan anábì ni mọ̀ngá ṣàná ọ̀lẹ́yìn sàmì nìyẹn ẹni bá dà wá kì í sara wa kì í sara wa ìjọ kan náà anábì lọ ó tún débi òwú mi bẹ́ẹ̀ náà ó tún tọ́ ọ tútù ló tún wá fẹ́ràn náà bí ní àhà lẹ́yìn sàmì náà máa ń gbà súnmọ́ kì í sára wà yẹn ẹ jẹ́ ìsàlàyé fún yín o torí ìmáàmù wa náwáwí sàlàyé o kì í ṣe pé máa ń gbà ṣàná ẹni bá jàǹbá wa ń bi ọjà rẹ̀ pẹ̀lẹ́ yìí sàmì náà kì í wa kò túmọ̀ pé kẹfìrí ni o fún wa la nẹ́bí lẹ́yìn ti jàǹbá wa di kẹfìrí ìtumọ̀ ẹ̀kọ́ o níta nẹ́bí wí pé ni pé kò sínú ọ̀nà tí mùsùlùmí gbà tajà níta gbẹ̀yẹn nu kì í ṣe pé máa ń gá ṣàná fàlẹ́ ìsàmì nà ẹni bá jà àbí ìdílé mo darí ó fún yín lówó ten litre ṣe mọ̀ pé eight litre lọ́wọ́ àánú mọ́tò rẹ̀ mọ́tò takú ẹ̀fara ní o bẹ́ẹ̀ lẹ́yìn lélùbọ́ lẹ́yìn ń gàrí tẹ́ẹ̀ ti gbá garawa níwájú tẹ́ẹ̀ gbá lẹ́yìn tó ti pé olódò yìí sọlódò mọ́ garawa yìí ṣe garawa mọ́ ara jàmbá ni o ṣe mọ̀ pé kọ́nà ṣe ń bá yín sọ̀rọ̀ ó ní wáyé lóńdélé mọ́tò fèkì ìgbín ọlọ́run. ọ̀gbun kan nínú náà kọ́ míì wọ́n dẹ̀kù kálá yẹ̀dúnú ọ̀láyé ká anahun mọ̀bù òfin tí wọ́n mọ̀ kọ́lọ́ wọn bá wọn nìyí ni ìyẹ́wò mi ọ̀gbìn ìgbìyànjọ tó lágbára jù yẹ́wò mọ̀ yẹ̀kú mu náà sùn lérò ìbẹ̀lẹ̀ àjọ táwọn yóò dìde wájú ọlọ́ ẹ̀fẹ̀ rújọ yẹn o gbogbo ẹ̀yin tẹ̀lé jíùsù ọ̀kù ìsìlámù ọ̀farama ara fẹ́ ń fara ní àwọn tí ẹ̀ tajà fún mi kẹ́ ẹ sì máa ta ń tọ́bàjẹ́ sísàlẹ̀ kẹ́ ẹ máa kó ń tọ́ dá sókè ara fẹ́ ń fara ní àwọn tí ẹ̀ tajà fún mi kọ̀díṣàn di méjì condition alákọ̀ọ́kọ́ ìkìláṣù ní ìyàfi tìjára kẹ́ ẹ láníyàn tó dà pẹ̀lú business ẹ̀dẹ̀sì condition ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí mùsùlùmí fi ṣe business ẹlẹ́ẹ̀kejì ni pé láàbọ̀rá wọ̀lá di rárá ẹ má fara ní àwọn yẹn nítorí ọjà tẹ́ fẹ́ ta bí à ń ta tí ọ̀dà fáwọn èèyàn bí à ń kó tọ́da tó burú ìsàlẹ̀ kákó ìjọ àwọn aláta àwọn aláta wọ́n ka ja ìsàsísàlẹ̀ wọ́n kó ìtọ́da sókè àwọn alálùbọ́sà àlùbọ́sà tó bàjẹ́ wọ́n kó ìsàlẹ̀ wọ́n kó ìtọ́da sókè ẹlòmíì ó kó àlùbọ́sà sínú òkè ìsàlẹ̀ ẹ̀kẹ́ yẹ kọ̀ sálùbọ́sà kankan bẹ̀ tẹ́rù pálùbọ́sà ló kún látòkè lókè ìsàlẹ̀ lókè ẹ̀ padà rí pálùbọ́sà wọn débì kan wọ́n fi páálí tẹ́ gbogbo ilé yẹn fara ní àwọn tí ń rajà ni gbogbo ẹ̀yìn ilé kowó tẹ́lẹ̀ dílítà kò ẹ̀ fara ní àwọn tí ń rajà ni gbogbo ẹ̀yìn tẹ́ wọn òṣùwọ̀n pé ẹ̀ fara ní àwọn tí ń rajà ni kò méjì ẹlẹ́kẹta ìkọ́tà ìmọ̀ni yóò jásí pé sẹ́tọ́lọ̀ ń pè ní aláàlì ló ṣe o gbogbo sẹ́sẹ̀ islam bá pè ní haram mùsùlùmí yìí ṣe o anabiwa muhammad sórí tó o bá ṣiṣẹ́ tíṣẹ́ rí àpè ní haram ó lè má lálùbáríkà fún o torí pọ̀ jẹ́ mùsùlùmí mùsùlùmí wọ̀ là ń bá sọ̀rọ̀ mùsùlùmí yìí ṣiṣẹ́ tíṣẹ́ islam pè ní haram ẹ lọ wọ àdìsí anabiwa muhammad tí a fa àwọn àgbà sàyẹ́lì lọ́kọ́dé ní tọ́gbà wa tí ń bẹnu bukhari ẹni bá gbọ́nà tó yẹ kó gbà rówó rówó yorùbá kílà wó fi yìí ọlọ́run fún àlùbáríkà tó wò ní fún wa man akhadha malam bi ghairi haqqihi ẹni bá gbọ́nà tí ò yẹ kó gbọ́nà rówó rówó ọ̀rẹ́sẹ̀ díẹ̀ ni ọmọ gbà wá tó bá gbà wá fàmátálù àpèjúwe ẹni yẹn kámasálì lẹ́bi ìyá àkúrò wà láyé ṣùgbà bí àpèjúwe ẹni jẹun tí ò lè jó láéláé yìí àmọ́ tẹ́ ẹ bá gbọ́nà aláàyè wa ọlọ́run fún àlùbáríkà sí fún àlùbáríkà bá wọ ní parẹ́ mọ́ yóò tó ọ yóò sẹ́kù yóò tọrọ ọmọdọ́mọ rẹ o ṣùgbọ́n tó o bá gbọ́ nà tí sẹ́rí àní kọ́mọ́wọ́ tó bá wo ọ̀rọ̀ rẹ dàbí ẹni tí ń jẹun tí o lè yó ni ṣàgbéjìmọ̀ ẹni kó jẹ ẹyàn lálùbáríkà fún ni òjò yó ẹ̀dá mùsùlùmí mùsùlùmí kì í wá owó lọ́nà haram bísínẹ́sì mùsùlùmí èsì bísínẹ́sì haram bísínẹ́sì tó bá jẹ́ halali mùsùlùmí sí halali sì kílíà haramu kílíà ṣùgbọ́n àwọn òwò kan bẹ tó dàrú lé ní tá a láǹfààní nínú àwọn òwò táwọn èèyàn ń ṣe níta tó sì mí halal haram ni mo lè yẹ méjì mẹ́ta bẹ́ẹ̀ tíṣe yá fi di ẹ̀mú lẹ́kẹ́ haram tá anábì sọ́kọ̀ ìgbọ́dọ̀ sí anábì nínú ẹ̀ halal bayyinu ẹ̀tọ́ kílíà o wal haram bayyinu ìwọ kílíà o wọ́n bẹ́ẹ̀ nínú mọ́ mustabihatun àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ méjì tó rújú ìtọ́ba lọ lójú lọ jìnnà sí láàyè àlámọ̀húnnà kẹfẹ́ ìta lójú yìí majority àwọn èèyàn mọ́ fáwọn ẹni sákọ̀ ṣubuhat gbogbo ntọ́ba lójú ẹni bá sáfún ìsẹ́wúrà àdìdí nìyí ó tún ẹ̀sìn ẹ̀sìn ọ̀tọ̀mọlúwàbí ẹ̀sìn wọ́n mọ̀ wọ́kọ̀ ha ìṣubọ̀ ha ti ká mọ̀ wọ́kọ̀ àfẹ́lẹ̀ haram ẹni bá ń wọnú tá a pè ní ṣubúhà bí ẹni tó wọnú haramu ni ẹ dákun jẹ̀mọ́ mùsùlùmí yìí sì owó haramu nínú owó haramu tí ó dàrú mùsùlùmí yìí tọ́tí o kẹ́nìkan ní bísíǹnẹ́sì tòun ọtí lòun ọmọ ta gbogbo ẹ̀yin tẹ̀ ń tọ́tí tẹ̀ jẹ́ mùsùlùmí owó haramu lẹ́ ń sìn má bare má kúrẹ sí wàhálà kúkú ní máa ṣe. ọ̀ràn tí mo ti sọ̀rọ̀ yìí náà rí sheikh wa Gumi Abubakar Gumi rahimahullah rahmatan wasa ìkan bẹ́ẹ̀ náà àwọn olówó ilẹ̀ haúsá tó lówó gan lówó gan sheikh wa ń kọjá lọ mọ́tò táyà sheikh tó wọ́n wá bọ́lẹ̀ dírẹ́fà àwọn yọ̀tá ẹ̀yọ́ lọ tún sí olówó yẹn wá ń kọjá lọ orí sheikh tó dúró títí ọwọ́ park sheikh ló dé àbáyà mọ́tò méjì wọ́n bá mi ṣe ní nǹkan kan ìgbà òun náà sanwó àwọn ọ̀kanáìsà ló ṣe gbogbo ẹ̀ wọ́n gbé dà wọ́n dẹ̀ mọ́ lè ṣe nígbà tó di lálẹ́ ẹjọ́ yẹn ó ní kí wọ́n kó táyà tuntun mẹ́rin ó ti wo nọ́mbà táyà ṣe ó ní kí wọ́n kó mẹ́rin lọ fún ṣe nígbà wọn kó dọ́hùn ṣéèkì ní à ṣébí lágbájá ló ní ẹ kó wá wọn níbẹ̀ ẹ bá ń dá padà fún ṣéèkì ọ̀gbá táyà yẹn wọ̀ nígbà tí ẹ̀yẹ láti wọ́n pè ah, sheikh mo kó tọ́yà fún yín ṣé mo ṣèyí ni sheikh ní ọ̀sẹ̀ mi ṣùgbọ́n mo mọ̀ pé ní Kaduna ká wà yìí ìwọ ni ti ṣojútọ̀ ọtí ní Kaduna yìí owó tó ń sè yẹn owó tí sẹ́rí àpè ní haramu tí n bá wá gbà lọ́wọ́ rẹ bí ìgbà tí èmi náà jẹ́ nù haramu sheikh kìnìún kan kìnìún ní owó tíì bọ́kàn bá wọn gbà tà ní àmẹ́bí sheikh ní rárá ìwọ tó gbà tà náà ẹsẹ̀ àwọn tí ń náà lọ́gbà tọ́lá di sí wà lórí ẹ̀kọ́ ṣé nǹkan gbọ́dọ̀ ṣé ìkíni kó wọn sí ṣé ìkíni sọ ni mo ti gbọ́ wà sí owó tó ní kádàrá ọlọ́run bẹ ní ilẹ̀ kó lówó ni bí ọba sí kádàrá ò lè lówó tọ́ ń bá ń ta omi kádàrá rẹ̀ ṣẹlẹ̀ tọ́ ń bá ń bu ìpẹ́ ń tà fáwọn èèyàn kádàrá rẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ tínú kó owó mi sí arákùnrin gbà wá sí o ọ̀dà owó tínú kọ̀tà mọ́ nínú olówó Nàìjíríà látà náà lè nìyẹn wà ìkọ́ta ìmọ̀ ìdìgbà tó o bá sùn wọ haramu kò torí sí i tí sẹ̀rí àbá pè ní haram kò gbọdọ̀ jówò tí mùsùlùmí ọ̀nà sí òfin ẹlẹ́ẹ̀kẹta nù mùsùlùmí ìtọ́sí mùsùlùmí ìtẹlẹ́dẹ̀ mùsùlùmí ìfajá sòwò mùsùlùmí kì í kọ́ òtẹ́ẹ̀lì fáṣẹ́wó mùsùlùmí ìkọ́bi wọn ó ti máa ṣe night club mùsùlùmí yìí kọ́ ọjà kó yẹ pé lóòótọ́ èmi ni mo lọ́jà o àmọ́ ẹ máa tajà mbẹ́ kọ́tajà o àmọ́ obìnrin ìfẹ́ àti tajà obìnrin ìfẹ́ àti tẹ̀lẹ́dẹ̀ sọ ma pọ̀ ràn wọ́n lọ́wọ́ lérí tíṣẹ̀rí àpè ní haram mùsùlùmí yìí fi rúwò bẹ́ẹ̀ mùsùlùmí kì í sòwò rìbá tí Islam bá pè ní rìbá mùsùlùmí yìí sòwò mbẹ́ kì í tajà kì í rajà mbẹ́ mùsùlùmí yìí sí so mọ̀dá yìí rú bẹ́ẹ̀ halal ìyẹn fi ṣe òun ó di mẹ́ta mo sọ pé máa sọ márùn àti mẹ́fà mo fẹ́ bọ́sẹ̀ tẹ̀kẹ́ mi ṣe rí ìwọ tó bá sòwò nàmbà fọ́ọ̀nù àkọ́kọ́ ní ìkíláàsù níyà ẹlẹ́ẹ̀kejì lá ẹ má fara nìyẹn pẹ̀lú òwò ẹlẹ́ẹ̀kẹta òwò tẹ́ ṣe kọjá halal mo wá fẹ́ bọ́sẹ̀ tẹ̀kẹ́ mi ẹlẹ́ẹ̀kẹrin ni máàrífàtò àkàmù ṣẹ̀ríyà alimutaalikotu bilbẹ iwọ ṣẹra ẹni tí ó máa tajà tí ó máa rajà tó jẹ́ mùsùlùmí yóò lọ lè kọ́ ẹ̀kọ́ bá a ti tà bá a ti rà sórí tó fẹ́ tà jẹ́ nǹkan aláàyè kéèsì ọ̀tọ̀ ni nítorí ọ̀fẹ́ máa tà nísìnyí ọ̀fẹ́ máa ṣe pure water fáwọn èèyàn kọ́ máa tòmí fáwọn èèyàn ọ̀fẹ́ máa ṣe alágbólis water fáwọn èèyàn ọ̀fẹ́ máa wakó kọ́ máa tà fáwọn èèyàn sọmọ tó gbogbo tí mo kà á lẹ̀ wọn aláàyè ni. òfin wa ń bẹ tí ó dì ọ náà lábẹ́ àlàní yìí gbogbo tọ́jú àlàní tó fẹ́ fi ṣe yẹn náà òfin bẹ́ẹ̀ tí ó dì ọ sọ̀rọ̀ fi tí ó dì ọ́hún ọgbọ́dọ̀ pé tí bá ta omi tí máa ṣe pure water nǹkan báyìí mùsùlùmí ṣe ń nǹkan báyìí mùsùlùmí ṣe mo kan mo máa kó àga fáwọn kí ń ṣàga àwọn furniture yìí máa kó sí warehouse àwọn èèyàn máa rà mi ṣẹ̀rí olófin tó o gbọ́dọ̀ lọ kọ́ òfin tí ó di ọ̀dà mo fẹ́ máa lọ Ṣakí máa lọ lè kó èédú àtẹlùbọ́ mo fẹ́ máa wá tà lẹ́kọ̀ọ́ ṣẹ̀rí olófin tó fìdí ọ́ ọ̀dà mo fẹ́ máa ra kóró kaṣú mo fẹ́ máa tàbá àwọn ìpótí wọn láti China ṣẹ̀rí olófin tó fìdí ọ́ ọ̀dà mo fẹ́ tó mú ogun tí ń kà pátápátá owó halali ni ọ̀dà mo fẹ́ máa lo òdò lọ pẹja òwò náà nìyí náà yìí máa pẹja yìí máa tà ṣẹ̀rí oní tí ó fìdí ọ́ ọ̀dà mo fẹ́ máa ra màlúù mo fẹ́ pápá wọn tí ó máa jẹ owó tiẹ̀ nù ṣẹ̀rí òní tí ó fi di ọkọ̀ sówò tó fẹ́ ṣe tí ṣẹ̀rí ò ní lófin tí ó fi di ọ lórí ẹ̀ sọ́wọ́rọ́ òfin tí ó fi di ọ nǹkan ọlọ́lẹ̀ èyí máa kó tó máa sòwò ọ̀ràn yẹn ni o ara òfin tó di ọkọ̀ tó sòwò ní ṣẹ̀rí àtúlámù. afọ àwọn àgbà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu oníláyẹ bẹ ìṣó kìnnà ẹnìkan ò lè tajà lọ́jà wa ọmọ òní sọ báwọn gbà tó wà lájìbá ọlẹ́yìn ọjà táwa bá dálẹ̀ tí sùn bá dálẹ̀ tààtú dálẹ̀ mọ́ ẹnìkan ò lè máa sòwò ń bẹ ilà máa ń kọ́ ní tàfà káfàbì dì í àfẹni tó bá lágbóyè tẹ̀sìn wa ń pẹ̀lú òwò ní sòwò ní ọ̀tàjà lọ́jà wa o ìtumọ̀ ẹ̀ ní pé bísínẹ́sì náà ló fi sẹ́dí àgbékalẹ̀ ìyẹn gbọ́dọ̀ lọ́kọ́ òfin òwò tí ọba ti ọ̀kan ní bẹ́ẹ̀lú òwò láì ní béèrè òfin rẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́sì. alifun abi tọ́ọ̀lì rọ́dí Allahu ta'ala anhu ń sọ fún wa pé mọ́ni tajara ẹnikẹ́ni tí máa ń ṣe bísínẹ́sì kọ́bùlà á yẹ tàfà kàá ṣáájú kó tó ṣẹ̀ríà lérí business yẹn yé kó tó gbọ́yé pàtó màfẹ̀rọ̀ rìbá tí n bá ń ṣe business kó tó gbọ́ ṣẹ̀ríà bísínẹ́sì yẹn yé yóò wọnú rìbá o tó mọ kátọ́m yóò wọ rìbá o tó mọ kátọ́m yóò wọ rìbá tó fi já sí gbogbo bísínẹ́sì tẹ́ bá ṣe ẹ máa béèrè kí ṣẹ̀ríà wí lórí o ẹ sì mọ wádìí ọfẹ́ lọ kọjá China àwọn Islamic bank wọn làwọn fún ọ lówó sọ ọdún tó yìn lógbólóhùn yíyá sọ ọgbọ́n tí mo wù yín lógbólóhùn yíyá o sọ Islamic bank ní ọdọ àgbowó fún ọ ọ̀rọ̀ àjẹun dé àmọ́ fún wáyé báyìí báńkì rìbá náà ni ọ̀yà àyà olówó ọ̀rọ̀ àjàdé ọ̀mú fi yé báyìí kún ọgbọ́dọ̀ gbọ́yọ̀ àtọ̀ méjèèjì yé o ọgbọ́dọ̀ gbọ́yọ̀ tó o bá gbọ́yọ̀ ó ṣòwò ó kò sínú rìbá gbogbo ẹ̀yin tẹ̀sí bísínẹ́sì pátápátá ẹ láti gbọ́ àwọn ẹ láti lágbọ́ yéèsì lórí àwọn bísínẹ́sì ẹ̀ torí pé sókè náà kò lè bá wa tajà wa ni àbẹ̀tọ́ máa ọ̀dà sáàdì tẹ̀sán ní gbogbo tó bẹ́ẹ̀ ṣe. báyìí ní mọ̀ ní tájàrà kọ́bọ̀lá yẹn tàfà kan ẹ̀rẹ́sàmọ̀ pẹ̀fẹ́ rìbá ẹ̀rẹ́sàmọ̀ pẹ̀fẹ́ rìbá ẹni bá ẹni tí ọba gbẹ́sìn yé kọ́ gbọ́ tí ọjà ń wíyé kó tó máa ṣòwò yóò kó sínú yóò kó sínú rìbá ẹ̀kọ́tẹ̀ ìmẹ́n ẹ̀kọ́tẹ̀ ìmẹ́n sẹ́rí ká máa jẹ rìbá yẹn òfin àwa mùsùlùmí ni àtòfin àwọn anábì ọlọ́run ni bára wà dísẹ̀ ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ tá a rà nù ọ̀là níbi ni yá ayú àná ẹ̀yìn yẹn iná láàtọ̀ yìí bọ̀n ọlọ́run ọba máa wò láyé kọ́bálù ilà sọ yìí bàtà kò ní gbà nǹkan àfi tọ́ba má wọ iná lọ ọba àlejò ọlá amara mọ́mìnì ọkọ̀ wa mọ́mìnì láti bí ma amara bí ilé mọ́sẹ̀lì pẹ̀lú tó fi pa àwọn òjíṣẹ́ láti ó ní yá ayú ar-rusul ẹ̀yin òjíṣẹ́ mi kulu mina tayyiba ẹ máa jẹ tọ́ba má wà á malu saliha ẹ máa ṣiṣẹ́ rè inni bima ta'maluna alim ìmíràn ọba máa ń tẹ̀sí ọlọ́run tó ní yá ayú alladhina amanu ẹ̀yin mọ́mìnì kulu min tayyibati ma razaqnakum ẹ máa jẹ tọ́ba mọ́tàwọ́ ọlọ́run ṣe lásìkò fún yín kọ́ọ̀n anabi wa sọ pé ọkùnrin yẹn sọ pé wàdákàrà rọ́jò anabi wa sọ̀rọ̀ ọkùnrin kan rọ́jò la anabi sọ̀rọ̀ ọkùnrin kan kò tí ló sáfàrà ìrìn àjò ẹ̀ ti gùn aṣa aṣa agbára yẹn mú bu yẹn ilẹ̀ sàmà ó ti kúrukú ó ti dààmú ọkùn ọwọ́ àti báyìí ń bẹ lọ́n anabi wa ń kó àmọ́ tí a ń wò haram ọkùnrin ti ń ṣàdúrà yìí ọ̀nà tí ń gbà yí haramu ni ọ̀nà tí ń gbà mu haramu ni ṣé lè gbàdúrà báyìí ṣé máa fún ọkùnrin yẹn ṣùgbọ́n tó lè dùn á mọ́jẹ̀mú tọ́lọ́ fi gbàdúrà pé sí la àkọ́kọ́ mùsùlùmí ni ẹlẹ́ẹ̀kejì orin àjò ni wọ́n máa ń gbàdúrà orin àjò ẹlẹ́ẹ̀kejì tó ti wá ṣe wàhálà ń kú lọ wọ́n máa ń gbàdúrà wàhálà àtẹ̀wò bá àmọ́ náà ti ń gbàjẹ́ ọmọ wọn nígbàdúrà rẹ̀ gbogbo yìí náà tẹ́ ń gba tẹ́ ń sún wọ haramu ẹ má retí fọlọ́ wọn gbàdúrà yín mọ ewu tó wà bẹ́ẹ̀ kódà mo lè lé mẹ́ta sí mẹ́rin àti márùn kí n tó bọ́ síbi pọ́lìtì ní ọ̀pọ̀ ló fi owó tá a ṣe lé islam faramá bẹ́ẹ̀ wò lọ́gàrà àwọn èèyàn tẹ̀ fi ń sòwò kí láà pè ní bẹ́ẹ̀ wò lọ́gàrà àwọn tó pé ìtànjẹ lọ́bàdì ìyẹn kéré ládùúgbò tó wá ń bínà ṣùgbọ́n ó lè máa ṣẹlẹ̀ kéèyàn sọ fún ọ pé mo wo wa sọ̀rọ̀ ẹja tí ń lọ lómi o ọmọ bíi ti mo yín ta fún ọ yín ta ọ ni sọ̀rọ̀ ẹja wọn ó lè má rí wọn òwò ẹ̀tàn ni èyí ṣerú ẹ̀ islam ò fara mọ́ ká ṣerú ẹ̀ islam ò fara mọ́ ká ṣerú ẹ̀ ntí ọ̀ láti bọ̀ tá ká wá gbowó ẹ̀ kalẹ̀ ike yà sọ pé owó lẹ́sìn bẹ́ẹ̀ lọ́kàn kan irú ẹ̀ náà rí èyí nísì ṣe é rí rẹ̀ wọ̀n afẹ́fẹ́ kọ́lé tá tẹ̀lé tì kó wá kó wá kó wó fún mi ilé àbáyọ ni máa ń kọ́ ilé tó a bá ti kọ́ tẹ́lẹ̀ yàrá ẹ̀ tì ṣe mọ̀ Business ẹ̀sán jẹ́ ní kí n sọ pé wò ó ilẹ̀ tó wà láàrin yàrá ibi kọ́ sọ́ọ̀bù ni ọ̀ sanwó ẹ kọ́ sọ́ọ̀bù náà kí n dààmú pé tèmi ni tí wàá sanwó lérí ẹ̀ kì í ṣe pé ẹni tí dáwọ́lé sọ́ọ̀bù ẹ̀ wà ní kó wà tẹ́ ẹ̀ bá kọ́ mọ́kọ́ bí ìgbà téèyàn tẹja ní omi ni o bí ìgbà téèyàn ta ẹyẹ tí ń fò ní òkè ni o ṣẹ̀rí àsìlámù ọ̀faramọ́ irú ẹ̀ sì pọ̀ láwùjọ wa pàtàkì lọ lọ́dọ̀ àwọn jẹ́sí dìfẹ́lọ́pà tó fún yín wọ́n sọ fún ọ àwọn developer sọ fún ọ pé ilẹ̀ yìí á gbé sọ́ọ̀bù kọ̀ọ̀kan ní twelve by twelve pẹ̀lú bùkátà fún yẹn tó ní ti sọ́ọ̀bù lọ́jà yóò ní sọ́ọ̀bù kọ̀ọ̀kan yẹ tó wọn ta two hundred thousand ní yóò wá ní ẹ̀wù láti bí síbí n kò lè gbé one twenty nílẹ̀ yìí tá a bá fún ní twelve by twelve lọ́jọ́ sọ́ọ̀bù méjìlá yóò wá bẹ̀rẹ̀ sí gbóló àwọn ọ̀hún yóò wá gba owó èèyàn bíi ṣe mọ̀ pé èèyàn méjìlá ló yẹ kó gbowó yóò wá gbowó èèyàn bíi twenty ṣe mọ̀ pé wọ́n sọ gbọ́n fún wọn ní twelve by twelve tí wọ́n bá di ti twenty yóò wá gbé sí eight eight eight eight tí ó fi kárí àwọn twenty ẹ̀yin náà jẹ̀bi iṣẹ́ rí òun iṣẹ́ rí àdìyẹ mọ̀ sí ilẹ̀ sí i tí ọwọ́ yóò tẹ̀lé sanwó dé ní orí là ń pè ní pẹ́ẹ́mù àlùkárà ṣẹ̀dá ìsìlámù ọ̀faramọ́ ìtumọ̀ ẹ̀ ní pé tí ò tí ẹ̀ sí ìsìkákówó lé ẹjọ omi ń lọ jẹ́jẹ́ rẹ̀ ni wọ́n lè mú wọ́n lè má rí mú ẹkọ wọlé ẹyẹ ń kó sánmà ọkọ wọlé ojú kalẹ̀ láì tí ìkọ́lé ọkọ wọlé pé olùgára ni gbogbo ẹ̀ tó sì wà láwùjọ wa ṣẹ̀ríà Ìsìlámù ọ̀faramọ́ inú ṣẹ̀ríà Ìsìlámù ọ̀faramọ́ wo ẹ̀yin tẹ́ bá nájà ẹ̀ gbọ́mi yé dáadáa wọ́n ń pè ní anájì fífi báyìí inú ṣẹ̀ríà ọ̀faramọ́ ni jẹ́ má dìísì wá fún mi dákọ́ tó lórí máa sọ pé báyà kọ́ ládìísì àbúrò yẹn ní nahar rasulullah sallallahu alaihi wasallam àǹbẹ́ ìlọ́gàrà ká máa gba ọjà àtànjẹ tọ́wọ́ tí tẹ̀ kátà ntí èsì dé kápá wa kátà ànábì ní ọlọ́ ànábì kọ. ànábì tó fìlẹ̀ bẹ́ẹ̀ kí lápẹ́ ànábì fìlẹ̀ bẹ́ẹ̀ tí ẹ yọ ọ̀bára ma tí n bá sọ́ọ̀sì yóò yẹ yẹn ìjẹwà lọ́jà tẹ́ẹ̀rí àwọn kan bẹ lọ́jà àwọn kan bẹ lọ́jà wọ́n ti ní díì pẹ̀lú àwọn tí ń ta aṣọ lápẹ̀júwe pẹ̀lú àwọn tí ń ta abọ́ ìjẹun lápẹ̀júwe pẹ̀lú àwọn tí ń ta fóònù lápẹ̀júwe pẹ̀lú àwọn tí wọ́n ń ta bàtà lápẹ̀júwe sẹ́rà wọn yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́jà ni pé wọ́n ń retí kọ́sítọ́mà tí ń bọ̀ wá ara ọjà tí wọ́n bá ti wá débi ọjà tí kọ́sítọ́mà ń nájà lọ́wọ́ àwọn èèyàn kan jáde wá wọ́n kàn wá náwó sí tẹ́ nìyẹn fẹ́ra pé kí n lè mìíràn sẹ́wọ̀n pé kọ́sítọ́mà sọ pé máa san twelve thousand ẹni tó fẹ́ ta sọ pé a lè ta less than twenty thousand kọ́sítọ́mà náà síbi twelve thousand òun wà wá tí wọ́n wà náwó sí òun tó wà yìí ara wọn lọ́jà ni o bọ̀tí ẹni tí fi ń nájà lọ́wọ́ para wọn ni ànájú sì bẹ́ẹ̀ yìí sàlàyé o wọ́n wàá pè fóònù twenty thousand wọ́n wà náà eighteen wọ́n wà ní a nàìjíríà láta o yóò wà lẹ́jẹ̀ sẹ́yìn eighteen ẹ̀jẹ̀ sẹ́yìn eighteen yóò wà bẹ̀ wọ́n lórí eighteen yẹn yóò wà kó eighteen thousand kalẹ̀ wọ́n wà gbọ́jà wọn fún sẹ́ẹ̀ mọ̀ pẹ́ni tí ń ná twelve thousand ní church ó lọ́ra ní eighteen lọ setting ni sẹ̀rí ọ̀farama ànájú sì bẹ́ẹ̀ yìí sẹ̀rí ọ̀farama tọ́rẹ́ni tó fẹ́ rajà wọ́n da kan ló máa lọ́wọ́ torí kan lè gbowó tó pọ̀ ní ọwọ́ rẹ̀ ẹ jẹ́ ìsọ̀kan fún yín yóò pa ọkùnrin kan ọ̀gá ni gbogbo nǹkan yìí ni wọ́n ń kọ́ bí ọjà tí wọ́n sọ pé èèyàn máa ti rí ọjà o wọ́n ti láwọn èèyàn tí wọ́n máa bá kọ́sọ́mà nájà torí kí wọ́n lè gbowó tó pọ̀ lọ́wọ́ ìtọ́wọ́ alájà tí wọn ò sì ní màpẹ ní táwọn jọ nájà yìí kò sì sí àwọn tí wọ́n ń tajà náà ní ara sí àwọn ni arákùnrin kan wọ́n wá jòkó pẹ̀lú àwọn ọ̀gá nígbà tó ń da kọ́kọ́rọ́ jòkó báyìí nígbà wọ́n jòkó ẹnìkan dé wọ́n fẹ́ ra kọ́kọ́rọ́ káfíńtà rẹ̀ ti ń bá fi kọ́kọ́rọ́ sílé ti ń bá solẹ̀kùn ó sọ pé kọ́kọ́rọ́ yẹn o six thousand naira ni o tóró rí jìnnà ni ibìkan ní ti ń wá japan ní ti ń wá ó rí ti ń ṣe báyìí ti ń ṣe six thousand owó tó pè six thousand yìí fún ẹni tí ń kọ́lé three five ọ̀gá ni wọ́n tà òun náà lóògùn ẹ̀ ní two thousand five hundred fẹ́ nìyẹn ẹni ẹ wá wò pé à ah, six thousand kí wọ́n lọ́jà kó wọ́n rà nígbà tó wọ́n dọ́jà àwọn ọlọ́jọ́ tà three five fóun náà ẹgbẹ́ bẹ́ẹ̀ ta fún pé ní five thousand naira ọba tó wò pé òun náà five thousand tóun bá lè síwájú ó yẹ kó òun rí bíi four thousand ọ̀gá ọ̀gá tó ní ṣọ́ọ̀bù ń bẹ pẹ̀lú àwọn ọ̀gá ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ kan táwọn ti báyìí àwọn ọmọọṣẹ́ wọn lọ́wọ́ àti ṣọ́ọ̀bù tó ń tajà ọ̀gá yẹn táwọn òpin ẹni yìí ti kó ṣọ́ọ̀bù mi ìgbà tó kó ṣọ́ọ̀bù rẹ̀ ọ̀gá yẹn mọ ẹni yẹn pẹ̀lú àwọn ọ̀gá táwọn jòkó ọ̀rẹ́ nìyẹn tó tún bọ́ ṣọ́ọ̀bù mi tọ́lọ ná mo pè fún five thousand naira ó ní màá rà fún ọ ó ní màá lọ ọ̀pọ̀ o padà sẹ́nu sẹ́ ọ̀gá ń wo ọkùnrin yẹn mọ́nítọ̀ rẹ̀ káàkiri ó padà rí pé kọ́kọ́rọ́ yẹ ẹni ẹ̀ òní òun nìkan lórí kọ́kọ́rọ́ yìí ó wá rí tí ń darí padà bọ̀ wá sọ́ọ̀bù òun ó wá rí pé ó ti wọ sọ́ọ̀bù òun o tẹ́ wá ń ta kọ́kọ́rọ́ yẹn lọ kójọ fún un tó lọ́ fẹ́ ra ti wọlé bọ́gà ti dìde tó jòkó nù ọ̀gá ló wá sọ ọmọ sẹ́yìn pé àṣẹ rárá ni mo lè wọlé kọ́dà ní fún dàrú mi ọ̀nà àṣẹ kọ́kọ́rọ́ ìyàn fẹ́ rà ní ọkùnrin yẹn nínú ló fẹ́ rà ó ní à eléyìí èlò ló gbé fún wọn yẹn ní five thousand naira ọkàn gba ní ìlú ni gbà ó tún kúbò ní gbà five thousand kìíní gbàgbé ṣe fẹ́ẹ̀kì sọ ọmọ kúrò ìṣẹ̀lẹ̀ eléyìí àwọn fẹ́ẹ̀kì ni wọ́n ń ta five thousand original yóò less than twelve thousand alájẹ àkàmọ́ bínú o nǹkan ẹsẹ̀ máa ṣẹ̀ mú wá sóògùn ní community ẹ wò ó kọ́kọ́rọ́ yìí pé méjì fẹ́ẹ̀kì wà òjìnà tí a bá ta fún yín five thousand fẹ́ẹ̀kì ni tẹ́ ẹ nílé yìí kò ní ní twelve thousand tó rúurì jìnnà Japan ni ọlọ́run jẹ ìtàwọ́ kó wọ́n wọlé lọ́sọ̀rọ̀sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́mọdé abidjan kankan ìyẹn bá lọ pé ẹ̀dá kan tó yìí jìnnà yìí ìyẹn ní káfíńtà tó pé two thousand ṣé fẹ́ẹ̀kì ló fẹ́ rà fún òun tó bá pọ̀ yìí sí five thousand tó bá pọ̀ yìí káfíńtà bá pọ̀ yìí sí thousand ó fi one thousand kún ní five thousand láǹtà tó bá fi gbé six thousand five thousand àwọn àtà kó fi one thousand fún ni tọ́lọ́ wọn jẹjẹ mbẹ fake ló sì fẹ́ rà fún original nígbà ní twelve thousand japan láti kó wa bí yẹn ti rà á lò sẹ́mi pèsè tí bàràndó sì lọ́gá sí iṣẹ́ tí bàràndó sì àwọn kan wá wà lọ́jà tó ṣe pé nájíṣù ni wọ́n ń ṣe kí ló pé nájíṣù tí wọ́n bá ti rẹ́ni tó fẹ́ rajà tí wọ́n ti gbọ́ bí ti ń na wọ́n wàá náró ọjà yẹn náà ní iye tí ó ju iye tẹ́nìyẹn ń na lọ wọ́n wàá sanwó lójú ẹnìyẹn

ẹ má dífẹ́ ara yín ẹ̀yin mùsùlùmí ọwọ́ ni wà láàbànà jásù ẹ má ṣe ná jíṣù ń bi ọjà ara yín ìtumọ̀ ẹ̀ nìyẹn o ìtumọ̀ ẹ̀ ní pé ẹ má fẹ́ kí ẹni tó wá arajà kó fi rántí ọ̀yẹ́ kí ọ̀rà ìtumọ̀ ẹ̀ nù ẹ fi ni wà láàbànà jásù ẹ má ṣe ná jíṣù ná jíṣù ọ̀dà nínú ọjà wà látàbà àgàdùn ẹ má bínú ara yín wà látàdà àbàrù ẹ má jàmbá ara o ntí wọn ń pè ná jíṣù ni mo sọ afáwàgbà ní sọ fún apẹ náà ọsọsọ sálẹm àní nàjìṣì ànábì kọ káṣí nàjìṣì níbi bísínẹsì káyí káńsítọọlù àwọn kan tí wọn máa kó lọjà lọnà ọ̀rọ̀ tẹni tó fẹẹ rajo ní máa mọ pé wọn wọn ń sẹẹtì òun nítorí sẹẹtì ní láti ta wọn ni wọn sẹẹtì ẹ ní iye tí ọ̀rẹ́ kọrajà ní ọrajà ó di méjì tí mo kà ló fi jẹ sí àwọn ọmọ òfin tó di nǹkan sẹẹrí lẹ́yìn náà ọjà tí mùsùlùmí bá ti rà mùsùlùmí kò wọlé mọ ibi ìkówó nínú nàìjíríà ti ń bẹ̀rẹ̀ orí yẹn mùsùlùmí nnájà lọ jọ́ra tí ọ̀rà kọ́ máa lọ ìwọ gbọ́dọ̀ kó lọ́jà fún ọjà mi ní wọ́ra òní kó lọ́jà lọ́mọ ayé àríwá ti ra ẹnìkan ti ra á nísìnyí èrò lọ́ra wọn ní twelve thousand one naira fún ẹ̀ta àfi mi èmi bọ̀ ọ̀dà kọ̀ọ̀kan ní thirty thousand Islam ọ̀faramọ́ fún ọ mọ́ra wẹ̀ rárá ẹ lọ kọ́mí ẹ lọ gbọ́jà wọn kó ọjà rí fọmọ ayá rí wọn kó tọ́ọ̀nù kan fún ní five hundred thousand ọwọ́ àṣọ fún wa pé ah ibi èmi ọ̀sán five ten ẹ̀wù dúró tẹ ẹ̀kọ́ mọ́tẹ̀lẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dẹ̀wò fún ọ̀gbọ́dọ̀ dẹ̀wò fún etí wọ́n ti ta fún wọn ta fún bàtẹ́ náà má wàá kó rọ́jà tó máa yá rẹ̀ sígi ni tó ti kówó lé ọjà tí mùsùlùmí bá ti kówó lé mùsùlùmí lè kówó lé o torí ibi táwọn èèyàn yé gàrí láti rú tó bá níbi tó ń fẹ́ ta sí tí ó ti jẹ wá ń kọ̀ <clears throat> ọjà tí a bá ń tà ní twelve naira ó lè ra ń ta ten naira tó ló ń fẹ́ ta ní thirteen naira twenty kọ̀ bọ̀ yọ wà ní twelve thousand lẹ́la tẹ̀ tàbí ọ̀nà àgbẹ̀jẹ̀ ẹgbàá lọ́wọ́ yìí èmi ò fún yín thirty thousand oṣù mi ọmọ ìyá rẹ̀ wọ̀rọ̀ dáwọ̀ fún o dáwọn bísíǹsì sì máa ṣe ní ẹlòmíì ọlọ́kọ́ bí ẹ gbọ́dọ̀ tajà fún gbìyàn mímí ní káyọ̀ máa tajà fún gbogbo mùsùlùmí ọmọ ìyá rẹ̀ wọ́n bẹ yóò lé wọn dànù nínú nínú kọ́mpìnì yẹn ṣe yóò fara mọ́ ó di mẹ́ta ní àwọn bísíǹsì ṣẹlẹ̀ sàlámù ọ̀farama kọ́rọ́mà tó bẹ́ yẹlẹ̀ hádir lèlibáàdì eléyìí kọ́ kọ́dà wọ́n kọ́ lọ́dọ̀ àwọn èyí ẹlẹ́gẹ̀rẹ́ ni mo fẹ́ sọ yìí wọ́n kọ́ lọ́dọ̀ àwọn tí a máa fẹ́ràn wá láti ilẹ̀ haúsá àti àwọn kómọlù wa kápò wa ṣé ẹ rá àwọn tí wọ́n ń kọjá wá látòkò ẹ̀yin ará ilé ọ̀gbọ́dọ̀ bá wọn tajà ẹni tí ń kọjá wá látòkò ẹ̀yin ará ilé ẹ̀ bá tajà sẹ́rẹ́ kí ni nítorí wọn bẹ ẹ̀jẹ̀ sàlàyé fún yín nísìn ìyá yìí oko ní ti sẹ́ni bó ti kọ́ wàgùrọ̀ àwọn kan bẹ̀ fún wọn fún pé màmá yóò lè àwọn tìmọ́ ti dé ọmọ ni à nígbà tí ta one thousand báyìí hmm, basket kọ̀ọ̀kan one thousand mo fẹ́ ta ó lè fọwọ́ kọ̀ọ̀kan two thousand mo fẹ́ ta ó ah, á pọ̀ iye tẹ́ ta wọn dà báyìí ta four thousand yẹ fún mi one thousand yẹ kọ̀ọ̀kan wọn bẹ lọ jòkó ọmọ bá jòkó òun ni wọn gbé ẹ mẹ ẹ fún mọ́tàwọn ní nǹkan kan igbá wo ṣé ẹ mọ̀ pé ó ti fara ní àwọn tó fẹ́ rajà báwo kó bá tàn kẹ́ ní two thousand yọta àmàrà ní bàtà àrò ọjà bàtà yọta four thousand àwa tá à ń rà lọ fara ní sẹ̀rí ọ̀fara mọ́ òun là ń pè ní bẹ́ẹ̀ wòlá hádìrì lèlè báyìí ẹni tó wà nílé tó wà lọ́jà kọ́ máa bá ru tó kọjá wọlé àtòkò kọ́ máa bá a fajà rè àwọn tí wọn kọ́ mọ́ ní wọlé àtẹlẹ àwọn tí wọn kọ́ gbàgbọ́ wa ẹ̀ẹ́dì tọ́ba dúró láàrin ọ̀dà láti oríyá wọ́n tara àràgò lérí wọn torí wọ́n mọ̀ pé tágùn yẹn bá wọjà sílàní òun kí ọ ta mọ́ haúsá òun kí ọ ta mọ́ àwọn ará ọjà ní ọ̀bà ta sẹ̀rí ọ̀faramọ́ o sẹ̀rí ọ̀sán ọ̀faramọ́ àlìbáàdì aró oko tí ń bá ń kọjá àwọn ìjọ tajà rẹ̀ sẹ̀rí ọ̀faramọ́ kẹ́yìn ara lè máa bá aró oko tajà ẹjọ́ ta yìí tó bá wù ú kó jèrè yìí tó bá wù ú. anabi wa Muhammad nínú àdìsí Jábìrì ibn Abdullah anabi ni láàyè bíi wàhálà ẹ̀yin ara lé ẹ má bá wọn ro kó tajà wọn mọ́ ẹ jí wọn ta nǹkan wọn dáhùn náà ta ẹ fà wọn yẹn rẹ̀ ẹ fà wọn yẹn lẹ̀ yẹ́rì tukù lọ́hùn bá a dọ̀ hún mi bá a dùn ara wọn ló ń sàǹfààní fún wọn ẹ jẹ́ àwọn ọdún kó sàǹfààní fún àwọn tó fẹ́ rajà sọ́dọ̀ àwọn fẹ́ ta lẹ́sìn èyí tẹ́ yọ bá wọn ta lẹ́sìn fẹ́ ta tí ọ tí ọ mọ̀ sẹ̀rí àtúlámù ọ̀faramọ́ ìlú ẹ̀ láti lọ́wọ́ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nísìnyí bísíǹsì báwọn ọmọlú bá kó màlúù jẹ ó ní ọmọ ta màlúù lọ bàbá ọmọlú ọkàn lójú okó ni ó wà lọ́jà àwọn aláta ó wà lọ́dọ̀ àwọn tìmọ́sì ó wà lọ́dọ̀ àwọn oníǹkan ọbẹ̀ ó wà lọ́dọ̀ àwọn eléwédú àti tí wọ́n kó alátòkò nìkan lókù wọ́n ń kó dé báyìí òun ní ọ̀sán yàrá tí ọmọ tẹ tí ọmọ ta bísínẹ́sì rẹ̀ wọ́n ti bísínẹ́sì líle o kọ́ ọmọ báwọn arúgbó tajà kọ́ ọmọ báwọn fúlàní tajà wọn kọ́ báwọn bòròró tajà wọn kọ́ báwọn mọ̀lú tajà wọn kọ́ báwọn aláta tajà wọn tí wọ́n kó alátòkò járó kọ́ ọ̀tà nkẹ́yìn bá pè é káwọn tó fẹ́ rajọ sáfà ní má di àfàdé àwọn èèyàn má fara ní àwọn èèyàn ó di mẹ́rin ẹ̀jẹ̀ fi kankan tí ó jẹ márùn sẹ́rí bẹ́ẹ̀ olùkálí ìbìlìkálí kí la ń pè ní bẹ́ẹ̀ olùkálí ìbìlìkálí kí n sọ fún ọ pé ta àbòrò rẹ fún mi èrò lẹ́fẹ̀ẹ́ra tàbí èrò lọ́tà ọlọ́wọ́ tàbí one twenty one twenty nígbà fóònù yìí ṣùgbọ́n ẹ̀ ní ti sanwó fún yín ó dìgbà tí lágbájá bá sanwó fún mi kí n tó sanwó fún yín kọ́ ọ máa fi gbèsè sí gbèsè gbèsè kan sanwó ọjà àwọn yẹn fi gbèsè sanwó ọjà o ìtumọ̀ bí wòlé káálí bìlẹ̀ káálí ni kọ́ ọ máa rajà gbèsè kó wá sí gbígbèsè rẹ̀ nílùú tó fi san sẹ̀ríà sàlámù ọ̀farama sẹ̀ríà sàlámù ọ̀farama èyí fi gbèsè san èyí rajà gbèsè kó ló ń wọ́n fi gbèsè san bíbí lágbájá bá sanwó fún mi ní sanwó yín lágbájá jẹ mí lówó tó bá sanwó ní sanwó sẹ̀ríà sàlámù ọ̀farama gbogbo èyí tẹ́ ń lọ kọjá ní gbèsè tẹ́ wá ń ṣe sẹ̀ríà sàlámù òfin paramọ́rẹ́ nínú àwọn tí sẹ́yà islam ọ̀faramọ́ òun ni mo ka bí ọ̀pọ̀ gan mo ka bí mélòó kan ní ibẹ̀ yẹn mo ka bí mélòó kan níbẹ̀ mo ti ka nǹkan márùn-ún mo ní mo fẹ́ kà ṣùgbọ́n mo ti ka mẹ́rin àkọ́kọ́ ìkìláṣù níyà ẹlẹ́ẹ̀kejì láwùdọ́rà ọ̀làdìrà ẹlẹ́ẹ̀kẹta kẹ ẹ mọ kẹ ẹ ṣiṣẹ́ ìtọ́jú halal kọjá sẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin kẹ wá wo àwọn òfin tó dè yín nípa bísínẹ́sì tí ẹ bá fẹ́ ṣe márùn mo ní mo fẹ́ kàbọ̀ tí mo kà mẹ́rin kí ló dé ní dájú báyìí pé sọ̀lá tó lè mọ́gírẹ́ ní ti ń wọlé lọ́dọ̀ àwa tá a wà ní èkó bí báyìí ní ọ̀sọ̀ tẹ̀yìn tẹ̀wọ̀ wá ń bò mí tòun á bí tó ti jára márùn mo ní sọ̀mọ̀sọ̀ mẹ́rin mo sì rò pé bí mẹ́rin yẹn náà àǹfààní wà bẹ̀fẹ̀ tí ọba gbọ̀ ní ìdájú báyìí táwọn ilé tó bá wá fẹ́ àmọ́ náà jazakumullahu khairan sir akí àwọn fadilatu sheikh. àmín jazakumullahu khairan akí àwọn sheikh wa tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti bí wákàtí kan sẹ́yìn kódà ṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè onírànran tó ní kìmí tó jẹmọ́ tí àwọn sheikh ń bá wa sọ òun náà ni àwọn èèyàn ti fi ń ṣọwọ́ sí wa níbí báyìí ṣùgbọ́n látàrí pé àsìkò òun ti wọlé a sì lè máa ṣe nǹkan kankan báwọn sheikh ṣe sọ nígbà tí òun ti wọlé a lọ kírun á nísinmi ráńpẹ́ láti lọ kírun gbẹ̀yìn olùgbọ́ wa pátápátá ẹ jẹ́ ká lọ kírun láàrin ìṣẹ́jú márùn sí mẹ́wàá padà á wọlé padà táwọn ṣèkò fi mú ìdánilẹ́kọ̀ọ́ òun wá sílé gbogbo àwọn ìbéèrè ọlọ́kùn ìjọ̀kan ilé ìtẹ́tí fi ránṣẹ́ àwọn abẹ́rẹ́ sí ni mo nà ń bẹ táwọn ṣèkò sì máa dáhùn rẹ̀ pẹ̀lú kítàbù wa òfin tó de oní bísínẹ́sì tí a fẹ́nu kàn nínú ẹ̀ ní àmánà wa ẹni tí ó ń ṣòwò gbọdọ̀ ní àmánà walladhina hum li amanatihim wa ahdihim ra'un al-bayyi'ani bil-khiyar ní ilé yìí ń bá jẹ́ mùsùlùmí kò gbọdọ̀ bá wọn lọ́wọ́ sílu nǹkan bá wọn nínú experience ẹ̀ tó pọ̀ sí ìrìn ká 1998 sí 99 tí wọ́n kọ́ mọ́ṣáláṣí ní Darul Naim ẹnìkan bẹ afáàdáadáa ni pákó ní ta wá ṣàlàyé fún pé màá ta pákó fún mi o náà lọ́wọ́ ta pákó fún mi o ò sí ní jàǹbá mi wá dijọ́ ta nǹkan dẹ́kẹ́ ni káfíńtà bá lọ kó pákó fọ́tì pákó sọmídìí ọlọ́rọ̀ that was 1999 jẹ́ kí alájẹ bá kó pákó kó sí pákó àwọn agbómi mọ́tò wa lọ sọ ọmọ wa rí pákó ní yíyan sọ rẹ pákó tẹ ní òsì ni olóhùn òní ní sí ṣèkì òun ò ní pákó òun ò ní pákó òun ní wòye ní àléhùn òní níta padà lọ wá pákó kò fẹ́ nìyẹn fọ́tì tó béèrè ọkọ̀ so ó lóyún tó fẹ́ lò ń bẹ ọ padà pé ó jí tó fẹ́ jí níbẹ̀ lọ́ba àṣàbójúkò fún níta làlájì yẹn sọ fún mi pé ní òun ti lóun lamọ náà pẹ̀lú mi tó wọn bá fi wá jàǹbá mi wọn ní yàyà tajà ni torí gbogbo àwọn káfíńtà tí mo rí yẹ pẹ̀lú àwọn ọjọ́ ṣiṣẹ́ papọ̀ ni àwọn náà wọ́n mọ kọ́sítọ́mà wa wọ́n dẹ̀ sọ iye tí ó rà wọ́n sọ iye táwọn kò fún àwọn àwọn yẹn ní wàá gbowó yòókù níbo tí lóun nídìí forty o twenty ni wọ́n nídìí yóò wá gbowó twenty lọ́wọ́ o mú mi ní ìbáwọn sí wẹ́ẹ̀ wò ládìsí tá a kàlẹ́ kápá nẹ́bí lẹ́ni tọ́ba tí wò tọ́tọ́ ọlọ́wọ́n falùbárí ká sọ́jà yìí ẹ sọ fún pé ẹ̀mí serú ẹ̀ àwọn akọ́sọ́mù wọn sí gbòmí sẹ́ẹ̀rì ẹni tọ́ba ṣe sùúrù níbi haram yóò rí àlàálì tí ẹ sẹ́kù man taraka shay'an min al-haram yajidi fi al-halal ẹni bá fi nǹkan kálẹ̀ nínú haram nítorí fílẹ̀ wọn padà rí nínú halal gbogbo mú mi nìyẹn má bàa wọn ṣerú wò bẹ́ẹ̀ ẹ sì má jàǹbẹ ní ti ń rajà lọ́wọ́ yín ẹ má torí káfíńtà kẹjẹ mọ àwọn oní ẹ má torí bíríkìlà tí ó wà kó búlọọkù tí ó wà kó símẹǹtì lọ́dọ̀ yín kẹjẹ mọ àwọn onílé ẹ má torí bíríkìlà káfíńtà tí ó wà pèsè kẹjẹ mọ àwọn onílé ẹni bá fún yín lámánà ẹ sàmánà rẹ bó ìṣe bá wá ní sámọ ọhún ní bá yín rajà mọ ẹ sọ fún pé á ntọ́lọ́wọ́ bá pé ń tèmi ọkàn omi tí ì èyí ò jàǹbá ni èyí sì jàǹbá waaleykum salaam wa rahmatulah abakatu jazakumullahu khairan bákan náà ìbéèrè tó tún tẹ̀lé lè òun ni pé ọ̀rọ̀ nípa pos business wọ́n ní ojú wo ni islam fi wò ó. àwọn àfa islam ní àsìkò tá a wà yìí wọ́n ṣe ìyàpẹ̀nu lórí òwò yẹn àwọn kárí owó tí wọ́n ń fún ẹni tó gbé pos dání bíbí ẹni pé fẹ́ gba ten thousand yóò wá fún ní five hundred You fún mi ní one ten thousand yẹn yóò wá yọ mo fún ní káàdì mo fún ní káàdì tí ten thousand naira for me. You are your eleven thousand nínú káàdì me. You only one thousand àwọn kan nínú àwọn afẹ́sẹ̀ pé èèyàn fowó ra owó tìlé wà lórí ẹ̀ àwọn kan rí bẹ́ẹ̀ àwọn kan rí pé owó tẹ́niyẹn gbà mọ́bílágù sáàyè ni iṣẹ́ ló ṣe torí òun lọ báǹkì lọ kó náírà àbí kọ́ máa rìn káàkiri ọjà máa gbowó kiri ó sì sọ pé tọ̀ tí ìbá fún ọyẹ báyìí owó sẹ́ẹ̀ tèmi náà yé báyìí ni sẹ́rí bíi tèmi náà sí tí mo rí pé dáadáa ni kì í ṣe rìbá lọ́gbà owó sẹ́ẹ̀ wàhálà tó ṣe òun lọ́gbà kọ́dà owó ń bẹ táwọn báǹkì náà ń gbà bíi service charge owó sẹ́ẹ̀ tó ṣe owó wàhálà tó ṣe òun náà ń pè mọ́bílágùn sáà owó sẹ́ẹ̀ tèèyàn ṣe ìyẹn ń gbà lórí owó ń gbà mí tí ì ṣe rìbá ẹni yóò sì gbowó kalẹ̀ fún yín kó ń sẹ́wó ó ní báńkì tẹ́ lọ gbogbo tẹ́ lòún fẹ́ ṣiṣẹ́ rẹ̀ kẹ́ gbowó yín kẹ́ máa lọ lọ́dọ̀ tèmi mi ò rí láìfi mi pọ́fẹ́tà ẹ̀sìn para wọn fà tó ní láìfi mi ò sí mi tó ní láìfi dáadáa ní kò náà. naam jazakumullahu khairan ah, wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ká gba ọkọ̀ àbọ̀kadà káwa máa sanwó ní díẹ̀díẹ̀ káwa fi owó lé lórí. Installment payment wọ́n kọ́ kalẹ̀ ní four hundred thousand wọ́n wá gbé kalẹ̀ ní eight hundred thousand kí wọ́n sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ìyẹn Islam faramọ́ wo eléyìí. àyèmọye ìgbà láti sọ albert obi takosite ni wọ́n ń pè é mo lọ sọ́jà mo ra mọ́rúwá mo ra ní one point six fifty lásìkò yìí wọ́n ń ta ní one point six fifty eight ni wọ́n ń ta lásìkò yìí níyẹn bá wá ra bẹ́ẹ̀ yẹn ní wàá ta fẹ́ lómi mo fẹ́ ta ni mo ti rà á tán mo wá fẹ́ ta mo wá ta fẹ́ lómi ní two million pẹ̀lú pé yóò máa fún mi lówó díẹ̀ díẹ̀ kò sí láì fi mo tajà mo fèrè sí kì í sì ń gbowó mi díẹ̀ díẹ̀ ni kì í ṣe pé mo jẹ rìbá kò sí láì fi ń bi kéèyàn tajà fún yàn kó máa gbowó díẹ̀ díẹ̀ iye tó bá wù tó bá tà kò sí láì fi ń bẹ kò sí láì fi ń bẹ bó ti jẹ́ nìyẹn ìlànà pé ní bẹ́ẹ̀ òfin tẹ̀sí kò sí láì fi ń bẹ. naam bureau ah, de change káwọn èèyàn máa fi owó ṣe owó eléyìí tí ẹ eh, fẹ́ fi dọ́là ra náírà ká fi náírà ra dọ́là pé ojú wo ni Islam fi wo eléyìí náà. èyí tẹ́ ẹ sọ gbẹ̀yìn aláàbí ni káfí dọ́là ra náírà káfí náírà ra dọ́là anábì ni wá ìdákàtàlà fatil àjìnásù bàbí ọ̀n káyífàṣí tún yẹ́dẹ́ bíyẹ̀dẹ́ anábì ni tí àwọn owó tá a fẹ́ tà tá a fẹ́ rà bá ti yàtọ̀ tọ̀ síra wọn bàbí ọ̀n káyífàṣí tún bọ́bá ti wù yín ni kẹ́ ẹ tà á bọ́bá ti wù yín ni kẹ́ ẹ rà yẹ́dẹ́ bíyẹ̀dẹ́ kó tiẹ̀ fún kó tẹ́wọ́ gbà tiẹ̀ náà kó tiẹ̀ fún kó tẹ́wọ́ gbà tiẹ̀ náà kí ni tuma àdìsí yìí góòlù iṣẹ́ góòlù àfọgbọ́gba ayé fàdákà jẹ́ fẹ́ fàdákà àfọgbọ́gba tá a bá fi góòlù iṣẹ́ góòlù ọgbọgba láṣẹ ìtumọ̀ ẹni pé iye ọba kó fún mi lọ́gbà tá a bá ìfàdákà ṣe fàdákà ọgbọgba láṣẹ ìtumọ̀ ẹni pé tó ọba kó fún mi lọ́gbà wàyí dàkátà làfàtì àjìnà sùn tó bá ti jẹ́ pé mi mú góòlù lọ́wọ́ ìwọ mú fàdákà lọ́wọ́ lápèjúwe èmi mú dọ́là lọ́wọ́ ìwọ mú náírà lọ́wọ́ èmi mú dọ́là lọ́wọ́ ìwọ mú pánstálì lọ́wọ́ fàbí ń káyé fàṣẹ tún iye tó bá wù mí ní ta dọ́là mi tó bá tẹ ọlọ́run ọ̀rà pẹ̀lú náírà tí ó bá tẹ ọlọ́run ọlọ́run ajá rẹ̀ ń bò mí yẹ dábì yẹ dèní tí bá wà sọ pé dọ́là kan mi o mo fẹ́ fi gba one thousand náírà o tó bá tẹ ọlọ́run ó kó one thousand wá yẹ dábì yẹ dèní fún dọ́là báyìí ọgbà náírà lọ́kàbọ̀ sí bẹ́ẹ̀ fún di eléyìí tí owó bá ti yàtọ̀ bó bá ti wà láàtà bó bá ti wà láàrà pẹ̀lú májẹ̀mú kan lóde májẹ̀mú ni yádán bí ẹ̀dẹ̀ gbà gbà mú tiẹ̀ wá gbà tiẹ̀ náà kọ́lá tí wọ́n fẹ́ transfer fún owó kò dọ́là kalẹ̀ báyìí ọ̀wà ni ẹ̀mí kì transfer sínú àkáǹtì mi kọ́ wọlé transfer ń wọlé báyìí ó sì kò ní owó kò dọ́là lè wà lọ́wọ́ tọ́ bá sì fẹ́ ra dọ́là tọ́ bá fẹ́ ra dọ́là ẹ yín kalẹ̀ yín transfer náírà mi òun sì transfer náírà ń wà káǹtì wọn báyìí kó kọ́lọ́ra ní ọlọ́wọ́ náà lọ́wọ́ yádá ń bí ẹ̀dín ẹ̀ ń nà sí ẹ̀ gbà ní tí owó bá ti yàtọ̀ bó bá ti wà òun là o bó bá ti wà òun là ta o tó bá fẹ́ ta dọ́là iye tó bá wọ̀ ọ́ lọ́ọ́ ta tó bá fẹ́ ra náírà lọ pẹ̀lú dọ́là tó kó dọ́là fún ọ tó fún ọ náírà iye tó bá tẹ ọlọ́run ọ ta fún ọ ó bá tẹ ọlọ́run ọ rà á bí ọba tẹ ọlọ́run ò ní bó àti wà láta májẹ̀mú kan ló de ilé yìí májẹ̀mú ni yẹ́dẹ́n bí yẹ́dẹ́ ọ̀nà sí ọkọ̀ ọgbà sẹ́wárí tó bá yẹ pé owó kan náà ni owó kan ni ribal fọ́dìlì ni wọ́n ń pè yìí o ribal nà sí àmì tòun ribal fọ́dìlì la fẹ́ sọ yìí náírà sí náírà owó rẹ̀ gbọ́dọ̀ tábọ́ra wọn o lápèjúwe ìwọ kó ọ̀ndọ̀dọ̀ náírà tuntun dání náírà náà ní jẹ́ èmi wá fẹ́ gba tuntun ọwọ́ ni kí n mú one thousand naira wá kó fún mi ní eight hundred naira ìjẹ́ kí ló dé olùtorí pé tiẹ̀ tuntun èyí lèmi fẹ́ mú wá dọ̀tí tiẹ̀ jẹ́ wẹ́rẹ́ tèmi jẹ́ odidi àà hundred naira one thousand by one thousand ni one thousand rí one thousand rí bí kan bá fi lè jura wọn lọ́bẹ̀ rí báyìí gbẹ̀yìn tẹ̀ ń sẹ́wọ́ pati tẹ́ fún wọn ní one thousand naira tí wọ́n wá fún yín ní eight hundred naira tuntun rí ìbálẹ̀ ń sẹ́wọ́ torí pé owó yẹn ò yàtọ̀tọ̀ sí ara wọn náírà ní náírà ń jẹ́ ó yàtọ̀ sí dọ́là àti pánstani yàtọ̀ sí dọ́là àti náírà yàtọ̀ sí dọ́là àti owó àwọn faransé ó yàtọ̀tọ̀ síra wọn yàtọ̀tọ̀ síra wọn èyí fi náírà ṣe náírà kó dé kó lé torí pé jínsù kan náà ní méjèèjì ìran owó kan náà ní méjèèjì èyí ń lọ bá àwọn tí wọ́n ń ṣe náírà pẹ̀lú tuntun àti dọ̀tí tí wọ́n máa ń ná pati tí wọ́n ń kówó káàkiri sẹ́ẹ̀ rìbá làwọn eléyìí náà ń ṣe àtàwọn tí ń ra náà rìbá wọn ń àwọn tí ń ta fún wọn rìbá ni wọ́n ń ta torí jésù kan náà yẹn ràn kánà lọ́wọ́ méjèèjì kì í sì ran ọ̀tọ̀ọ̀tọ̀ iye kan náà ló gbọ́dọ̀ jẹ́ bó ti jẹ́ nìyẹn. naam jazakumullahu khairan sa bákan náà nínú àwọn ìbéèrè tí wọ́n tún fi ṣọwọ́ sí wa òun ni pé ọ̀rọ̀ nípa pé ká fẹ́ gbalé lọ́wọ́ àwọn éjẹ́ǹtì kọ́ wá pé tọ̀ owó kan agreement fifty thousand owó kan commission fifty thousand sanwó àfi sórí owó ilé ǹjẹ́ lè ojú wo ni Islam fi wò bí wọ́n bá jẹ́ éjẹ́ǹtì tí wọ́n ń ṣe irúṣẹ́ báyìí. Eh, tó wáyà pé agent bá ní ṣé commissioner ọ̀tọ̀ agreement ọ̀tọ̀ àbí. naam. wọ́n tún máa ń pè kan ló kọ̀ọ̀kan. ẹ eh, damages. bẹ́ẹ̀ni ṣe rí iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn owó yẹn bọ̀tí àwọn tó nílé ìdá padà síbi tó yẹ kó wà àwọn sẹ́yìn iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣe rí wọ́n ń pè kan ní kí ni commission ẹni tó yẹ kó ní commission òun lẹ́jẹ̀ntì tí ń wálé káàkiri gba mo ní ìdílé mo lọ lè gba pé mo ní ìdí three bedroom flat ládùúgbò báyìí ó sì bọ́ ta ìwà káàkiri ó sì rí tán ọ̀rọ̀ yẹn ní kí n fún lówó sẹ́tọ̀sí òní commission tiẹ̀ ètò sì ti wà lórí commission ìgbà mi ten percent ìgbà mi five percent tó fi ti fi kalẹ̀ yìí sanwó yẹn fún lóògùn commission tiẹ̀ nù bàbá ó ní kí ó gbà ó ẹni tó ṣe wàhálà tó ń wálé òun ló ní ó tún wá pè é tẹ́ ń pè lágrímẹ́ǹtì èwo ń pè lágrímẹ́ǹtì èmi àtúnlé gbọ́dọ̀ lájọsọ lórí ilé ẹ̀ tí mo fẹ́ rẹ̀ tí mo fẹ́ rẹ̀ǹtì lápèjúwe ilé mi ò ṣe báyìí mbẹ ẹlòmíì ò fòfin jẹ ọ pé ilé òun emu tí bẹ̀ wò bọ́ba lẹ́tí lọ́dọ̀ wọn gbọ́dọ̀ mu tínú lé yìí ẹlòmíì ò fòfin jẹ ọ pé tọ́ bọ́ọ̀ba níyàwó òun ò lè fọ́n lé àmọ́ wá ní sẹ́gun mú mi wá níjọ́ tí bá rí ọtọ́ lómi lé mọ́ mú lé ọjà de gbogbo agirimẹ́ntì wọn bàbá olè àtẹ́ntọ́rẹ́ntì lè gbọ́dọ̀ di ẹni amòfin amòfin lọ́yà tó mòfin tí ó kọ agirimẹ́ǹtì ilé òun ló lówó agirimẹ́ǹtì kò sí láì fi mẹ́. sẹ́wádìí dá méjì sí òun ni pé sanye báyìí kalẹ̀ tí nǹkan báyìí bá bàjẹ́ nínú ilé á fi tún sí. rihanu ni wọ́n ń pè é fa rihanu makabudo èèyàn gba rihanu ní pẹ́tọ̀ ọ wá san fifty thousand kalẹ̀ tí nǹkan bá bàjẹ́ nínú ilé tó bá lọ á fi tún sí sẹ́ńjì rẹ̀ á kó fún ọ pẹ̀lú májèkó tí ọba bá nǹkan jẹ́ mọ́nú ilé ìjọ tí máa lọ yẹn pa fifty thousand bá wà bá nǹkan jẹ́ nínú ilé á tún ṣe nu fifty thousand ṣéjì tó bá bọ̀ wá sí kiri á dà padà fún un so owó mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ̀rí ọ̀tá kò kankan bẹ̀ o èèyàn san agirimẹ́ǹtì o ẹni tó ṣiṣẹ́ ó gba agirimẹ́ǹtì ẹ̀ èèyàn sì san kílèkejì tí mo pè é lẹ́ẹ̀kan commission fẹ́ni tó ṣe wàhálà lọ́yọ̀ ọgbà agirimẹ́ǹtì ẹni tó ṣe wàhálà ọgbà commission ó lé ọgbà damages tẹ́ bá ba nǹkan jẹ́ lílẹ̀ tí ó sì padà dá padà níjọ́ tẹ́ bá ń lọ tẹ́ bá ba nǹkan jẹ́ gbogbo ẹ̀ kò sí láì fi ń bẹ̀ àmọ́ ibi tí láì fi wà ní fi bàbá ó lé nìkan ni ó gbogbo ẹ̀ ibi tẹ́lá ti wà nù pàmò lé ọ̀lẹ́tẹ̀ kọjá owó ilé tí ọfẹ́ fìrẹ́ǹtì àti dámẹ́jì tí ó wà lọ́dọ̀ rẹ̀ salamu alaykum warahmatullahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu jazakumullahu khairan sa ilé náà ni ó máa jẹ́ ìbéèrè tí a gbà tí a fi káàdì ètò yìí ńlẹ̀ kí ni ìbéèrè ọ̀hún náà ni pé wọ́n ní kí ni eh, ìdájọ́ Islam lórí cryptocurrency à ń bitcoin à ń trade eh, kan cash app uh, palpay oríṣiríṣi cryptocurrency kí ni ìdájọ́ islam lórí ẹ̀. ìdájọ́ islam lórí nǹkan yẹn nídìí ká wádìí bó wọn ti ń ṣe é kó tó di ti bá dájọ́ lórí ẹ̀ mi ò ṣe rí mo sì wọ́n ti gbé nílẹ̀ akọ̀rọ̀ lómi ni mo ní kí wọ́n lọ ṣèwádìí tó kúnná wáwẹ̀ fún mi lábọ̀dé sí i ìbáríwádìí tó kúnná kì í fojú ẹ̀ṣẹ̀ rí àwòrán àmọ́ngbà títí ìwádìí tó kún náà yà nídìí ìwádìí tó kún náà bí wọ́n ti ń ṣe káwọ́ tégbòtégbò ká lè sọ pé nǹkan báyìí ni ṣẹ̀ríà sọ lórí ẹ̀ gbọ́dọ̀ tí ní ká lọ sí ìwádìí ẹ̀ fún mi kó kún náà wọ́n ti mú wá fún mi. naam naam jazakumullahu khairan sir àbẹ̀rẹ̀ ọba kó mọ̀ṣàbà ṣàlékún dáadáa fún yín kí ó mọ̀ṣàbà léyìn kún nímọ̀ lágbèga ní dárajà kí ọlọ́run ọba aláàkó mọ̀ṣàbà ṣàlékún dáadáa fún yín àtúnkì yín pé jazakumullahu khairan fún eléyìí tí ẹ ṣe fún wa gbogbo àwọn ìlú gbọ́ káàkiri tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa ìdánilẹ́kọ̀ọ́ ti oṣù yìí pẹ̀lú àwọn fadilatu naim center mosque hafiz ayọ̀lá òun náà ni ó ti wá sí ilé yẹn kọ̀ọ̀kan wa kí ni kí a yọ̀ǹda àwọn sheik akẹ́kẹ́ tó bá ṣàdá fún àwọn ọba kábíyèsí ọba bòlògẹ́nì olúṣẹ́gun ọlọ́nkọ̀yà tí ọlọ́run bá fi ṣe ọ̀gángan ètò náà wọ́n pé ọdún méjì lórí ìtẹ́ ní ìyẹjọ́ monday tó kọjá yìí kí ọlọ́run bá alákọ̀ọ́mọṣẹ́ bá ṣàlékún dáadáa fún wọn. kábíyèsí wa ọlọ́run kọ̀yà ọlọ́run bá mi dúró tì wọ́n. àmín. ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn. àmín. wọ́n gbéṣẹ́ dáadáa dání pẹ̀lú pé wọ́n ń jẹ́ káwọn afáàmà ṣe wá sí i wọ́n ti ń síbọ̀ náà ti pẹ́ kí ṣèṣì ni wọ́n bẹ̀rẹ̀ torí mo rí pé mo ti wá bá wọn sí wá sí ní ọ̀dọ̀ wọn náà lọ́nà lẹ́kí ńgbà kan náà rí ọlọ́mọdé wọn rápadà sí ibú ọlọ́ba ṣàlékún dáadáa wọn ọlọ́kọ̀ bá ń gbàṣẹ́ tó ń ṣe yí lẹ́sìn ètò lágbára jù nínú sí olóore ni kọ́lọ́ wọn tẹ́wọ́ gbà Rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim. àmín. ìtẹ bàbá yín tẹ wá wá ọlọ́njẹ́ mi yín amen lórí ẹ̀ ọlọ́njẹ́ mi yín ọlọ́run fún yín ṣe ẹ̀rí amen lórí ẹ̀ jẹ́ kẹ́ ẹ pé lórí ìtẹ́ náà ọlọ́run lò yín ní sábàbí dáadáa lórí ìtẹ́ náà fún amen ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تعمل علينا إصرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا آمين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب آمين جزاكم الله خيرا kí àwọn fẹ́lú láti ṣe àtún kí n gbé ẹ ṣe wọn bá tí ó bá tún di ní ọjọ́ Jímọ̀ tó bá jẹ́ àkọ́kọ́ nínú oṣù tí ó ń bọ̀ á tún pàdé àwọn sheikh wa fún àkọ́tún ètò kò sí yìí mi Jazakumullahu khairan sa wọ́n yín olùgbọ́ wa tẹ̀.